الله وبركاته الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته الليلة هي لكم الله سبحانه وتعالى أترى إبلاء الكون إن محمد صلى الله عليه وسلم àwọn ará lè àwọn sọ̀hábà àti gbogbo ẹ̀kọ̀kan wa ọjọ́ Allah subhanahu wa ta'ala àwọn ọmọ ìyá wa láti orílẹ̀-èdè United Kingdom tí àwọn náà ń gbẹ̀gbẹ̀ àti máa lékún nínú ẹ̀kọ́ Islam àti ìtọ́sọ́nà Islam tí wọ́n wá ń pe àwọn onírà wọn nínú àwọn àpá àwọn onímọ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àti Allah subhanahu wa ta'ala ọlọ́run tí ó bá wa san wọn ní ìsan dáadáa kó sì má dáwọ́ àánú rẹ̀ dúró lórí kọ̀ọ̀kan wa rahmatulahi ya rahman rahmin eléyìí tí a máa gbéyàwó níwọ̀n bá àsìkò díẹ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa lénìí wọ́n á kọ́ ní èdè gẹ̀ẹ́sì lẹ́yìn tó lọ báyìí pé addressing decadence of Muslim structure and child neglect within Nigeria Islamic community. Ilé ìsinmi pé tí a bá nípa gbé kalẹ̀ nínú ìlú Lárúbáwá, ó túnmọ̀ sí al-infiqat wa ijmal tarbiyat al-awlad fi al-mujtama' al Nigeria. ìtumọ̀ eléyìí ni wípé alìrìtọ́t ìjákulẹ̀ èyí tí ó bá ètò gbígbé ẹbí rómù bákanáà àìnáàmì rírí ọmọ bó ti tọ́ àti bó ṣe yẹ láwùjọ àwọn mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ni àkórí ọ̀rọ̀ tí a fẹ́ fi ṣe ọwọ́ láǹfààní ní wákàtí ọ̀rọ̀ yìí lákọ̀ọ́kọ́ المقدمة الحمد لله الذي جعل الأسرة أساسا ولبنة يقوم عليها المجتمع ọpẹ́ ní fún ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ṣe ìdílé gẹ́gẹ́ bí òpó múléró èyí tí àwùjọ tó rọ̀gbọ̀ múlé lórí yẹ̀tẹ̀kẹ́yẹ mú bí a sọ̀lá àmì wà fásádà tí a bá rí pé àwùjọ kan dá ẹbí ìdílé tó ń bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá fi dáadáa sára wọn bí a bá sì rí àwùjọ kan tó kù díẹ̀ tó ìdílé òun náà ni ààyè bá tùmọ́sọ̀lẹ́ àti wọ̀sẹ̀lẹ́ ìkí ọlọ́run ọba àánú ọlọ́run على نبينا محمد صلى الله عليه وسلم كل ما باع نبوى محمد صلى الله عليه وسلم الذي بنى صرح الأمة الإسلامية أنت جبه الأمة إليه إسلام على أساس nìrọ́m al-usra al-mu'minah al-mutma'inna ó mọ ìdílé ó mọ islam lérí àwọn ìdílé èyí tó jẹ́ ìdílé olùgbọ́lọ́gbọ́ wàhálà alihi wa sahbihi mọ̀nàrí múlẹ̀ wọ̀wẹ̀ ààrin nẹ́dà ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ kó ma bá nẹ́bṣọ́lá rẹ̀ sẹ́lá àwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته àkórí ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò àwọn kókó ọ̀rọ̀ mẹ́rin kan oúnjẹ ń bẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣe wípé a ní lè ṣe déédé fún àkórí ọ̀rọ̀ yìí àyàtí ká kọ́kọ́ àwọn kókó ọ̀rọ̀ yìí jáde alákọ̀ọ́kọ́ náà òun náà ní sáńpẹ̀ ní àìkíkọ̀ eléyìí tí ń jẹ́ jẹ́kìlẹ̀ ìjákulẹ̀ tí a bá ní àìkíkọ̀ ìjákulẹ̀ bá nǹkan mùsọ́làhùn yustaqdam fi ilmi nafsi àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣe sí ẹ̀dá láwùjọ ni wọ́n sábà máa ń lo gbólóyìí gbólóyìí ní ṣe pẹ̀lú kíjàkulẹ̀ bá ìwà àbí ìṣe sí pàápàá jùlọ eléyìí tí ó lè kó bá àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ láwùjọ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ dá sọ nínú Al-Qur'an Karim ọlọ́wọ́n bá ní wọlé àtúnṣìlú fil ardi ba'da islamiha ọlọ́wọ́n bá ní ẹmọ́ bá orí ilẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n bá ti tún ilẹ̀ ṣe ó ti pé yíwa wípé fàfàsáàdì fàt tí ẹnìkan tó bá ń bẹ lórí ilẹ̀ tó ń bá ti bàjẹ́ ní tó dájú ni wípé yóò kò jẹ ẹ̀rẹ́ lómìnà ilẹ̀ kọ́ ní bàjẹ́ àwátá ń bẹ̀ là ń bàjẹ́ tí alìkìtọ́t ìgbàjẹ́ àbí ìjákulẹ̀ ó máa ń tẹ̀sílẹ̀ àṣìlá níbi ìwà awùl kíyàmù ìṣẹ̀máhìyà àbí tí a mọ̀ sí ìwà ayáyà òjò táwọn olóyìnbó ń pè ní social values tí ìjákulẹ̀ bá ti bá ń ta wíyí eléyìí tó ń pè ní mú ìgbésà

tí ò sójúṣe ń bẹ̀ tí ò sí ẹ̀kọ́ ó dájú wípé eléyìí kì í ṣe bí. ìtàkàwà nígbà rígá mìíràn záwòjì wà záwòjì wọn àwòrá tí a bá sọ̀rọ̀ nípa ẹbí ó kó ọkọ aya àti àwọn ọmọ sínú bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe dandan ní kárí ọmọ ká tó sọ wípé ìdílé àbí ẹbí ni eléyìí àzáwùjú wọn záwùjá tí a bá ti rí ọkọ àti ìyàwó tí ọmọ bá fún ìdílé ni bọ́mọ̀ bá sì fún ìdílé náà abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ìdílé tí a ń tọrọ ọmọ fún ọlọ́pọ̀mọ́ṣẹ́ fún ọlọ́mọ aláàbọ̀n àìsí ọmọ nínú ìdílé kò sọ ìdílé ti gbé ìdílé nínú ìsìlámù nítorí pé ìyàwó Aisha radiyallahu anha nínú àwọn ìdílé tó ní àlùbáríkà ó náà ní ìdílé ìyàwó Aisha pẹ̀lú àwọn ọmọ ọ̀sọ̀lá bó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run ọba kò jó mú ọmọ fún ìyàwó Aisha tòlẹ́ tó mímọ̀ tó ta bá ń sọ̀rọ̀ nípa ìdílé ní tó jẹ́ kókó jù ó náà ní ọkọ àti ìyàwó ẹlẹ́ẹ̀kẹta ó náà ní ìgbìmọ̀ eléyìí tá a pè ní child neglect àìnáàní lílọ ọmọ àìnáàní lílọ ọmọ yìí òun náà ni àbẹ̀mú alkiyami bíi ayatul aula gbogbo ìgbà tí ìdílé tí wọ́n bá ti náà ní ṣíṣàmójútó ọmọ wọ̀lìfáàbì aláàkókò tí wọ́n sì kọjú ara sí àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún àwọn ọmọ wọn mọ́sílùkù fúlẹ̀ sí àtẹ̀lùgbòlówọ́rùsù láti gbà tí àwọn bá ti wà ní pínífín àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún wọn tí a bá náàni rẹ̀ títí dìgbà tí wọ́n ẹ̀tọ́ yìí mìjẹ̀mí ìjẹwà níbi ìmọ̀já lọ́dọ̀ òbí wọn kò mọ́lé kí wọ́n jẹ àti kí wọ́n mọ̀ nìkan wọn ẹ̀tọ́ yìí lọ́rọ̀ híyá ẹ̀tọ́ olórí ọmọ lágbàlá ìdàgbàsókè ìfẹ̀mí ìdí àmọ̀ sí spiritual development wàjìníyà ìdàgbàsókè ẹ̀sìn tí àwọn ọmọ ó lè jẹ́ olùjọ́sìn fọ́lọ́run wàkùlùkìyà rírí ọmọ níbi ìdàgbàsókè bí ọmọ ọdún mẹ́wàá tí ó fi nínú àdàbí ọmọ ọdún mẹ́ta ìjàgbàsókè tara níbi oúnjẹ jíjẹ àti àwọn nǹkan ní ìtọmọ bùkátà wà àkìlíyà àti gbogbo àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìdàgbàsókè ọpọlọ níbi jíjẹ ẹ̀kọ́ wà àti èyí tó ní ṣe pẹ̀lú psychological development bákanáà wàjìnsíyá àti gbogbo agbègbè tí a gbúgbọ̀ kíyèsí lára ọmọ eléyìí ní gbọ́dọ̀ ń pè ní tẹ́lifíà tó ọ̀la àìná ni gbogbo àwọn agbègbè wọ̀nyí àbí kí èèyàn mú abala kan kókó kan ní ilé ìjẹ́ nínú àwọn kan tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹlẹ́ẹ̀kẹrin alùmùsùtámọ́ olùmùsùlùmù àmẹ́jì àwùjọ mùsùlùmí ti orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ lẹ́nu ìjákulẹ̀ àti àìnáání àmójútó ọmọ kò mọ lórí mùsùlùmí nìkan lórílẹ̀-èdè Nàìjíríà bó wà ní náà ló wà nígbàjẹ́ a máa sàdáyẹ rí tàwa mùsùlùmí torí àwa náà ni Allah tó ti sọ pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ọlọ́wọ́ bá ní ẹ̀yin mùmìnì ẹ̀yin náà ní ìjọ tó lórí jùlọ ó kù ní jáde lè náà ọlọ́wọ́ bá mú ní jáde fún gbogbo ayé kẹ́ẹ̀lì máa pa àwọn aláṣẹ dáadáa kẹ́ẹ̀sì lè máa kọ ìwà àbàjẹ́ lẹ́yìn àbàjẹ́ ìgbọ́lọ́ǹgbọ́ tẹ́lẹ̀ ìbáwá rí bẹ́ẹ̀ àwa tí wọ́n gbéṣẹ́ ìlé lọ́wọ́ àwa la gbúdọ̀ dá tí a bá ti dá a ṣe ojúṣe dídá ìṣàtúnṣe ẹlùmí ṣeré ìlọ́fà tí dánilẹ́kọ̀ọ́ yìí tó fi mọ lórí àwùjọ àwa mùsùlùmí ní nàìjíríà ìṣesí ìjákulẹ̀ níbi ètò ìgbé ẹbí ró àti àìnáání ìmójútó ọmọ láwùjọ àwa mùsùlùmí bó tilẹ̀ jẹ́ wípé bí a ṣe kọ àkórí ọ̀rọ̀ yìí lédè gẹ̀ẹ́sì a pè ní islamic community muslim community la ní ní nàìjíríà abẹ́ ẹ̀lẹ́sọ pé a ní islamic community dúró tá a bá lọ sọ pé islamic community ní tó kó sínú pọ̀ ṣùgbọ́n a ní muslim community àwa mùsùlùmí tó ti pé bó ṣe yé wa mọ́ nínú ẹ̀sìn náà ni kìí ṣe gbogbo nǹkan ni a tẹ̀lé tàbí islamic community a ní community wa so látara àti eléyìí ìgbé abẹ́ṣẹ́rin rẹ̀ lórí àkòrí yìí náà ni wípé ìjákulẹ̀ níbi ètò báwo ni àwa mùsùlùmí nàìjíríà àbójútó lórí gbígbé ẹbí kalẹ̀ ìjákulẹ̀ tó bá wà bẹ̀ kí ni erípa rẹ̀ ìlérí ìmójútó títọ́ àwọn ọmọ wa torí wípé títìlé bá ti wọ́ títọ́ ọmọ náà ó dájú pé yọ so eléyìí ni àwọn agbègbè eléyìí tí a ń sọ̀rọ̀ sí ìlébùn láì tààrí àkórí ọ̀rọ̀ yìí àwọn apẹ sí ìpele ìpele alákọ̀ọ́kọ́ nìbọ́ọ̀mì ó sọ̀rọ̀ sí wọ̀n àyájọ́ ààfẹ́ Islam gbígbé ẹbí kalẹ̀ àti káṣàmójútó ojúṣe tí ẹbí fẹ́ ṣe nínú Islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni in tí a mọ̀ sí tẹ́lbíyẹ́tò àwòláàdì ìmójútó rírí ọmọ ìgbọ́ ìṣẹ̀rí àpẹẹlú Islam ní ìbàmù sí ṣẹ̀rí Islam a rí pé sí ìhàjí islam kọ sí kárí ọmọ tó bá yẹ àwọn mùsùlùmí pàápàá jùlọ lórílẹ̀-èdè nàìjíríà kò yẹ kí a máa rí ìjákulẹ̀ lọ́nà tí àrúgbà tó àwọn ọmọ wa bákanáà kókó ẹlẹ́ẹ̀kẹta asbáàbò ìfọ́tí nìwọ́mí òsìràtí tìlùmùsítámà ìnàìjírí bí sífàtí àámà wà ìmùsítámà ìmùsùlùmí fi nàìjíríà lèṣe fatin khaasa àwọn tí ma ń ṣokùnfà àìṣeréere àbí ìjákulẹ̀ nípa ọ̀nà tí a fi ń gbé ẹbí kalẹ̀ láwùjọ wa lórílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àti láwùjọ àwa mùsùlùmí látàrí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kókó eléyìí tí a gbé ẹ̀wọ̀n آثار الانحطاط في نظام الأسرة على تربية الأولاد بين المجتمع المسلم في نيجيريا kí ni ipa eléyìí tí àìní ìdílé tó yanjú àìní àgbékalẹ̀ ìdílé tó bá òfin ọlọ́run kí ni ipa eléyìí lérí ọ̀nà dáńgbà tó àwọn ọmọ wa ipa wo nǹkan yìí dá sílẹ̀ lérí àwọn ọmọ tí à ń bí níparí àtàrù ìgbàlì tẹ́bíyàtì àwòlá fi àwùsáàtì mùsùlùmá alìmùsùlù àìwá tó àwọn ọmọ wa bó ti tó àti bó ṣe yẹ kí ni aburú àbí erípa tó kù púpọ̀ káàtó tó kó bá wùdó àwọn mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà eléyìí ni àwọn àkórí ọ̀rọ̀ kí ìdánilẹ́kọ̀ọ́ wa alákọ̀ọ́kọ́ nìbámu kó sàràkí wọ̀rẹ̀ àyàtò àfíìsà tí wọ́n bá ń sọ pé ìdílé kan jẹnu kọlù ìdílé kan ògún kò yẹ ká fi lè ròyìn àwa mùsùlùmí nítorí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó mójú tó ọ̀rọ̀ ìdílé púpọ̀ kódà tayọ àwọn abala míì nínú abala àlámọ̀ ìyáyé nítorí pé ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga وصفان القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم سورة النساء آية لقاء ألم يا أيها الناس ألم مكوينيا اتقوا ربكم الذي خلقكم من واحدة ألم يقايا لهم وبعين وبتدعين لا تبيع منك سجود وخلق منها زوجها الله سبحانه وتعالى أسدها لا تبيع منك سجود بيهوه èyí ni bàbá àwọn Adam àti ìyá wa Hawa wà bá tẹ̀ nínú ọmọ ẹ̀rì jẹ́ alẹ́tẹ̀ fẹ́rẹ̀ wọn nìta ọlọ́run ti tún mú jáde láti bí bàbá àti ìyá yìí ọlọ́run mú àwọn ọmọ tó pọ̀ lọ́kùnrin jáde ó sì tún mú àwọn ọmọ tó pọ̀ lóbìnrin jáde واتقوا الله الذي تساءلون به ọlọ́run ní ẹ̀páyà ọlọ́run ọba tẹ́ ẹ̀fí mọ́ bẹ̀rẹ̀ ayín ẹ páyà okùn ẹbí kó mọ́ tọ̀wọ́ yìí já inna Allaha kana alaykum raqiba dájúdájú ọlọ́run ọba ọba tó ń kíyèsí gbogbo yìí lọ́lọ́ tí a bá wọ àyà yìí ọlọ́run ọba fi ìtumọ̀ ìpìlẹ̀ ẹbí ó fi lélẹ̀ min wahida azọ́k ọkọ wa khalaqa minha ìyàwó wàbátà mínú ọmọ ìrìyàlá kẹfẹ́ra wọn ní àwọn ọmọ eléyìn ọlọ́run fi ṣàlàyé nuclear family ẹbí èyí tó jẹ́ ti alábẹ̀ṣekélé bákanáà ọlọ́run tẹ̀síwájú ọlọ́run bá ní wọ́n tẹ́kùn lọ́ alẹ́dì tẹ̀sá alúnàbí ìwọ̀l afham ọlọ́run ẹ̀páyà ọlọ́run ọba tẹ́ẹ̀ fi máa bẹ̀rẹ̀ ayín ẹ̀sìn páyà okùn ẹbí wọ́n afham níbi extended ní ẹbí nínú Islam ó bẹ̀rẹ̀ láàrin ọkọ àtìyàwó àtàwọn ọmọ lẹ́yìn ìgbà náà Islam kò ṣàì tún jẹ́ ká mọ̀ wípé àwọn ẹbí wa tí bíbí pa wá pọ̀ nídìílé ìyá nídìílé bàbá ẹbí wa náà ni wọ́n ṣe òun gbogbo wọn náà ni Islam fún wa ní ẹ̀tọ́ tí a gbọ́dọ̀ ṣe fún wọn tí ó fún ẹbí òkúrò wọn já áyà yìí ó jẹ́ ká wípé ìpìlẹ̀ ni ìmójútó ọ̀rọ̀ ẹbí kódà nìbọ́ọ̀mù lókùsà ètò ẹbí òfin yìí ó ṣáájú ànàbúgbẹ̀tì wà rùsàlà ó ṣáájú ìdánilẹ́bí ọlọ́run àti ìdóṣiṣẹ́ torí pé kí ọlọ́run tó mọ rán àwọn òṣìṣẹ́ ó tó mọ sọ ìwé kalẹ̀ ìtọ́lọ̀ kọ́kọ́ mójútó òun náà bíi anabi adam alayhi salatu wa salam anabi ọlọ́run lọ́lọ́run ṣe òun ni bàbá ọlọ́run fi ìyàwó sí kí wọ́n lè kọ́kọ́ gbé ẹbí ró tí ẹbí bá ti dúró ló tó kàn ọ̀rọ̀ pé ẹbẹ̀rù ọlọ́run ẹ̀kírun ẹgbàrọ̀ èyàn túnmọ̀ sí pé iṣẹ́ ńlá fún gbogbo àwọn tó jẹ́ olùmẹ̀sìn àti gbogbo àfáà agbogbo ẹni tó ń gbogbo sójú ọ̀nà Islam a ò gbọdọ̀ fọwọ́ kékeré mú gbígbé ẹbí ró bó ti tó àti bó tí ẹbí tó bá ti lè wọ́ yóò pa iṣẹ́ dáwà yóò padà bí ẹbí bá ti wọ́ yóò pa mọ́sálásí lára bí ẹbí bá ti wọ́ yóò pa àwọn òfin ẹ̀sìn kan tó pa wọ́n lára so ìdí nìtọ́ fi jẹ́ wípé ẹ̀sìn Islam kò fi ọwọ́ tó kéré mú ètò ìdílé bó ti lẹ̀jẹ́ pé tó ba nínú jẹ́ lẹ́nu láwùjọ àwa mùsùlùmí ẹ̀ẹ́kẹ̀ká máa gbọ́ wípé láàmọ́rin ó ti bọ́ sílé ọkọ̀ láì fi kó so yìí gbogbo àwọn òfin tí islam yà kalẹ̀ láti lè fi gbé ẹbí ró àwùjọ mùsùlùmí ò náà rẹ̀ mọ́ ẹ kàtà pẹ̀pọ̀ ọmọ mi ọmọ mẹ́ta tó bí ilé bàbá rẹ̀ ló bí sí kódà àmọ́ ọkọ̀ tó fún lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí irú àwọn ọmọ yẹn náà àwọn náà ń wà láwùjọ ìdí nìtọ́ fi jẹ́ pé islam ó fi òfin púpọ̀ ó fi dé ètò ìgbé ẹbí ró láti inú àti inú súnà anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tá a bá wá ń sọ irú ẹbí kan ó lẹnu kọlẹ̀ kò yẹ kó jẹ́ ẹbí ti mùsùlùmí nítorí pé àwa mọ òfin ọlọ́run bá ti gbé ìlànà kalẹ̀ fún wa látàhán anẹ́bùwà Muhammad sallallahu alaihi wa alihi wasallam nínú àkólẹ́kà tí ẹ̀sì Islam tó ṣe lérí ìgbé ẹbí ró Islam ní àfọkànsù tó pọ̀ lérí ìkẹ́ ó tayọ ìgbádùn ara lásán ẹlòmí kan lọ lọ́lọ́mọlẹ́ obìnrin tó fún lórí ẹlòmí ẹni tí ń jẹ́yàwó lọ́wọ́lọ́wọ́ ń lè rẹ̀ báyìí lọ́kàpàdé ara wọn nìkan náà ni wọ́n fúnra wọn lórí ojú tí Islam fi gbogbo èrò tó ìgbé ẹ̀rí kalẹ̀ ojú ilé lọ nínú àwọn mọ̀kọ́sì àwọn àfọkànsùn Islam lórí gbígbé ẹ̀rí kalẹ̀ lórí pé mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó àwọn náà fẹ́ gbé ẹ̀rí kalẹ̀ ẹ̀dí gbogbo àwọn mùsùlùmí ká máa ronú sí ó ṣọ̀wọ́n àbí kò pọ̀ nínú ọmọ mùsùlùmí tó fẹ́ gbé ìdílé kalẹ̀ tó ronú jinlẹ̀ lérí pé ìdílé tí mo fẹ́ gbé kalẹ̀ yìí kí ni àfọkànsùn mi lérò nípa ọ̀rọ̀ ọlọ́run àti súnlẹ̀ àmọ́sọ̀lá alákọ̀ọ́kọ́ nínú àwọn àfọkànsùn tí Islam gbé kalẹ̀ lérí gbogbo ẹ̀ńtọ́fẹ́ gbé ìdílé kalẹ̀ òun náà ní wípé màhálù sókùnà wàlú ìsìnà ìdílé náà fẹ́ẹ́ kalẹ̀ yìí ó gbúdọ̀ jẹ́ ààyè ìfọ̀kànbalẹ̀ torí pé tí ọkọ ọkùnrin ò bá balẹ̀ kò ní lè ṣe ojúṣe ìdílé bẹ́ẹ̀ sì ni kò ní lè ṣe ojúṣe ẹ̀sìn kódà kò ní lè ṣe ojúṣe àwùjọ bákan náà tí obìnrin bá ń bẹ ilé ọkọ tí ọkọ rẹ̀ ní ò bá balẹ̀ ní tó dájú ni wípé kò ní lè ṣe ojúṣe bó ti tó àtúnṣe ìfẹ́ rẹ̀ ni ìlọ́kọ ìgbéyàwó ìgbé ẹbí kalẹ̀ ó dúró lórí kárí ìfọ̀kànbalẹ̀ ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ dá sọ ní al-Qur'an Suratul A'raf aya 189 ọlọ́wọ́ bá ní huwa alladhi khalaqakum min nafsin wahida ọlọ́wọ́ ní ìyàwó jáde látara ànábì Adam li yaskuna ilayha lè yásùnà ilẹ̀ ìhà kí ànábì adam kó lè rípa àpín ìfọkànbalẹ̀ látara ìyàwó tó fẹ́ eléyìí ni ìdí àkọ́kọ́ kí ọkùnrin lè rífọkànbalẹ̀ ṣùgbọ́n tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí ní ilé tó ń ti bó ṣe jẹ́ pàlájà gan ìyàwó tó fẹ́ sílé ọkàn kò ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí fọkànbalẹ̀ ní ògbésí ìyàwó náà kí wá ló fa ilé àwọn àdàlàfà nítorí pé àwọn tí Islam tó kalẹ̀ lérípa afẹ́fẹ́ à lérípa afẹ́ lọ́kọ ọ̀pọ̀rọ̀ wa àjẹ́lé ọlọ́wọ́ bá nílùú yẹ́kùnà ilẹ̀ ìhà kí ẹba àlèrí ìfàyàbalẹ̀ jẹ́mọ́ ìdílé tó bá rí ìfàyàbalẹ̀ oní olùsílọ́gbọ́n tó àtúnṣe oní olè kó ipa tó dáa lérí tuntun àwùjọṣe ìmáàmù tó ṣe wípé orógún àmàlà ìyàwó fún lé jáde tó lọ fún àṣùbà ní tó dájú ni pé kó sì áyàkà lórí ọ̀nà àti kó sì fún kí ẹ̀rí wípé àìbalẹ̀ àyà nínú ilé ó padà lọ kó bá ìwọ àwọn ẹjẹ̀mọ́ bẹ́ẹ̀ náà sì ni ọkọ èyí tí ń lọ sí ibi iṣẹ́ tó jọ́gbà lẹ́nu iṣẹ́ tí ọkàn lè balẹ̀ tí kò fi ẹ̀dọ̀ lórí òróòrùn pẹ̀lú ìyàwó tó bá jẹ́nu iṣẹ́ ìṣekúṣe ní ọmọ ṣe àgbóṣe ọmọ kára náà mọ̀ tó ṣiṣẹ́ lábẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń kó ipa tí ò dá bá àwùjọ kó rẹ̀ lórí ń bẹ ìbínú tó fi gbé ọkọ̀ jáde látara ìwà tíyàwó lù tí kò tẹ́ lọ́rùn níbínú tó fi gbé ọkọ̀ jáde ó lè parẹ̀ àdúgbò gbẹ̀gbẹ̀ lómi so ìdí ni tó fi jẹ́ wípé ìgbé ìdílé kalẹ̀ àkọ́kọ́ ní islam fẹ́ ká mú bẹ̀ fúnà ká tó sọ̀rọ̀ pa bímọ òun náà ni wípé lè yẹ́sùkú náà ilẹ̀ yà ká lè rí ìfàyàbalẹ̀ lórí wípé àníyàwó àlọ́kọ̀ bákan náà ẹlẹ́ẹ̀kejì àtàárùfù wọlé ìdá bí asùn wọ́n ó lè fọ́ báyà wípé lámọ̀rin ni bàbá tó bí mi lọ́mọ inú ìran báyìí ni mo ti jáde jẹmọ́ ẹni tó bá pàdánù irú nǹkan yẹn oní ọmọ yìí sọ in tí òjì ká ná ní ẹ̀ká kà fún òní pé bàbá níta ló bí ọ o lè sọ fọ́mọ lámọ̀rin ni mo ti ṣùgbọ́n àwọn ẹ̀kan bẹ bàbá ní tọ́ka sí bàbá rẹ̀ yóò mú sókè yóò ní mọ́mì ta ló bí mi fún ọmọ kò sí bójú wulẹ̀ kórí ìbànújẹ́ ọkàn kódà àgbàmí ń bẹ nínú ẹbí tó bá fẹ́ dá sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ owó ọ̀rọ̀ òsí lẹ́nu ẹ̀ torí pé wọ́n gbé ọwá bí àwọn nǹkan yìí kò sí àbùkù tuntun kò sí ìyẹpẹrẹ tó tù oore ńlá ní ìdílé ṣe fún wa ipa àlè ní bàbá tọ́ka sí bàbá tó fún wa kí wá torí pé mùjẹ́rà ti pa àrí bàbá tọ́ka sí bàbá dáa lè tọ́ka sí táwọn èèyàn náà sọ pé á ah, ọ̀rẹ́ mi bí ọ nínú ìta gbígbé ìdílé kalẹ̀ ọmọ tí ó rẹ́ mi bí yóò lápa nínú wa rẹ̀ yóò mọ̀ rẹ̀ wípé á mọ̀ fi ń borúkọ àwọn tó bíbi jẹ́ ṣùgbọ́n ọmọ tó ṣe wípé a lè tọ́ka sí pé ẹni bá ẹni bàbẹ́ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ kò ní ná mi kílẹ̀ oṣù láìlá bọ́ bá ti ṣe tí ò da talafẹ́fẹ́ dọ̀rẹ̀ sùn bàbá wò lẹ́fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ipa burúkú láwùjọ a fẹ́ sọ àwọn ọmọ wa lórúkọ tó dáa àgbésìyẹ kalẹ̀ kí ọmọ ó lè mọ̀ rí nǹkan tọ́ka sí pé bàbá tó bí mẹ́rin ìyá tó bí mẹ́rin ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga sọ náà Al-Qur'an Karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الحجرات ọlọ́run ní yá ayú annáà ọlọ́run mú pẹ̀lú ìlú iná kọlọ̀kùnákùn min zakarin wa unsa àwọn ọlọ́run ọba adá yín láti bí akọ àtàbò ìyẹn ìdílé wọ̀jà àgbáyàkùn ṣùgbọ́n wà kọ̀dà a ti ṣe yí ní ìran ìran a ṣe yí ní ìdílé ìdílé ìtààrọ́fù kẹ́ẹ̀lẹ́ máa dára yí mọ̀ wípé àwọn tó fi ìdílé ní lámọ̀rin ti jáde rẹ̀ àwọn tó fi lámọ̀rin rẹ̀ fámílì ẹni yìí ọlọ́ọ̀ni ìgbà ìṣẹ́bẹ̀ kódà anábíwá Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ẹ̀ṣẹ̀ ńlá omi kẹ́yìn ó máa sàfíjì ara rẹ̀ sọ́dọ̀ ẹni tí kìí sọ lóbíyàn ẹ̀ṣẹ̀ ńlá ni mẹ́yẹ kẹ́sìmù ilẹ̀ ọ̀rẹ́lẹ̀ àti bóyá torí wípé ọmọ kan wá dúró lẹ́sẹ̀ títì orí ọkọ̀ kan ńlá kàdẹ́nì kan gbé kọjá ah, ah sọ́dọ̀ bàbá nítorí bàbá rẹ̀ ò lówó lọ torí pé kò nípò àlẹ́bí ní kí láàánú ọlọ́nkọ́ ọmọ bára ọmọ bẹ́ẹ̀ gbogbo ọmọ tí ojú ń tì láti sàbíkà ara rẹ̀ sí ìlú ìṣàlẹ̀ tó látara àgbélé yìí bákan náà níbo Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith tí a bá wa Ali bin Abi Talib tí wọ́n gbà wá wọ́n ní Ànábì sallallahu alaihi wa sallam qala wọ́n lánàbí sọ wípé kharajtu min èmi ànábì sallallahu alaihi wasallam ẹnu mi gbà á àwọn tó bí mi ìnákọ́ ló pa wọ́n pọ̀ mo wáyé ní bíbí látara yìí àwọn òbí mi wọ́n so yìí ìjẹ wọ́n fún yàmì lónú jẹmọ́ ẹwọ bá náà ti ṣe ń sọ ní sọ ti ìkóyí bàrẹ̀ ní àtẹ́fẹ́mì àjẹ́ náà bá ń sọ lé ìlú wa náà gbà wípé ìyá tó bí mi ní ìgìlérí bàbá tó fẹ́ mi bàbá tó fẹ́ ìyá tèmi ó fẹ́ ní sùlọ́kà ni wọ́n fi bèèrè ìṣe fún ọgbóyún èyí ò tó nífà fún yà nàmẹ́sọ́lá àrùsọ́lá sọ wípé kharajtu min nikahin wa lam akhruju min sifahin wọ́n bí mi láti pàṣẹ ìkìní wọ́n kò bí mi láti pàṣẹ ìná ìwàgbèrè àdẹ́kùnwá ní kìí wá ṣe lórí bàbá àti ìyá tó bí mi nìkan min ladun adam ilá àwọn aládàáni àbíwà omi látorí ànábì adam ẹmọ trace ẹ̀bọ̀ títí tó fi tó yàwó bá àti àtọ́jú mi kò sẹ́nì kan tó jọ́sì náà jẹmọ́ ẹwọ nǹkan yẹn bá nàbì ṣe sọ eléyìí tó ní iyì àpọ́nlé iyì lára fáwọn ọmọ wa tá bá gbé ìdílé kalẹ̀ lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ gbogbo tó jọ mọ́ pálapàla ìwà ìmọ̀kan kò ní ìkankan ṣe pẹ̀lú ọ̀nà tí mo bàrá yìí sallallahu alaihi wa alihi wa sallam hadisi afawa al'allama al'albani wani hadisun sahih nínú sahihul jami so yẹn túnmọ̀ sí pé tàà bá ń wo ọ̀rọ̀ pé mo fẹ́ gbé ẹbí kalẹ̀ ìtọ́rọ̀ mọ́ ọkọjá kéèyàn ọkọ̀ tó mẹ́rin gbàgẹ́ nígbàtàwà bára wọn ètò olúgbé ẹbí kalẹ̀ olùbẹ̀ kìí ṣe pẹ́lú nìkan lẹ ṣe orin fúnra àwọn ọmọ tí ó jáde látàrẹ ẹ fi sáwọn ọmọ náà lára bákanáà tẹ̀ǹdí mo tọ́ ọkọ̀ tí ó jìn sí ìyá ká gbé ìdílé kalẹ̀ ká lọ́kọ ká níyàwó o náà ní ọ̀nà kan gbòógì táà fi lè lọ́kù ká tààrà lọ́nà àlàyé ìjọba ọkùnrin a máa ṣe ọkùnrin ìjọmọbìnrin a máa ṣe ọmọbìnrin ọ̀nà kátótó tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ láti lè búyà bí àbùkátà yìí oná ní kágbé ìjìnlẹ̀ kalẹ̀ kálọ̀kọ̀ kaníyà nù àdísà fọ́ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu anna nabiyya sallallahu alaihi wasallam anabini ya ma'ashara shabab anabini gbogbo ẹni ọ̀dọ́ man òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ní tí ó lè fi bóbìnrin sílé tó lè fi bọ́bù káàkà obìnrin níyàwó àrẹ́bìnrin kọ́yà tara ṣàṣà kó sì ti lọ fi ẹbí lélẹ̀ kó lọ fẹ́ nítorí pé fàhínàwó àgbàgbò lè lè bá sọ yìí wà á sọnù lórí fàájì torí pé kí èèyàn ó fẹ́ bẹ̀rẹ̀ kó ìgbé ẹbí kalẹ̀ lọ́nà tó tọ́ ọ̀nà yìí nìkan ni ọ̀nà kan gbòógì tó tọ́ tó jẹ́ àláàrí tó lè jẹ́ kí ojú ẹkùnrin ó wálẹ̀ àtòbìnrin ọ̀nà yìí sì ni ọ̀nà kan gbòógì tó lè ṣọ́ abẹ́ wa kúrò níbi ìṣòmùsùn sọlẹ́ tó túmọ̀ sí wípé nínú àwọn àfọkànsùn tí Islam gbé kalẹ̀ nípa gbígbé ẹbí kalẹ̀ ọ̀kan ni kí a mú tẹ̀síìmù tọ́kọ̀tì ìjìyà láti rẹguléètì ìgbọ́bùkátà ara lọ́nà tuntun kí a bá wà àwùjọ àwọn èèyàn náà ní ìfẹ́yà kí wọ́n tó gbọ́ bùkátà ara wọn àwọn èèyàn náà ní ìgbé ẹjú kalẹ̀ kí wọ́n tó gbọ́ bùkátà ara wọn ìgbọ́ bùkátà lọ́nà àìtọ́ yìí ń wá máa ń ṣokùnfà àwọn ọmọ kan tí wọ́n máa wá lọ́nà àìtọ́ ó bẹ nínú ọmọ ní ilé mi tí ẹni tí ó ṣokùnfà bó ṣe wáyé kò fẹ́ bímọ bẹ́ẹ̀ ṣe sùn náà pẹ̀lú obìnrin náà ó bá tara rẹ̀ yí unwanted pregnancy tí ẹ̀gbẹ́ tá a bá nílẹ̀ unwanted pregnancy unwanted child náà ló tẹ̀lé or neglected child so lẹ́wàá rẹ̀ lómi torí kó ti sọ fóbìnrin ẹni kọ́ lọ sẹ́yìn òun ò níjẹ ọmọ ọmọbìnrin wà sẹ́yìn nígbà padà wá bí ọmọ yẹn kò ní mẹ́ni ọmọ yẹn wọ́n bá ní owó ilé ìwé rẹ̀ bí ẹni tó fi ọkà tó ń pẹ̀lẹ́ irú èyí pọ̀ níta rẹ̀ gẹ́gẹ́ nítorí pé readiness gbé mo fẹ́ gbé ìdílé kalẹ̀ kò sí wọ́n jarun pa wọ́n ṣèṣekúṣe lọ́mọkọ́mọ fi ti ara ìṣekúṣe jáde irú àwọn ọmọkọ́mọ ẹ̀ náà àájọmọ àwùjọ náà ni ó lè tó túnmọ̀ sí wípé àìtẹ̀lé ìlànà Islam ó ní ìpìlẹ̀ gbogbo wàhálà táàrin láwùjọ pàápàá jùlọ níbi ìjákulẹ̀ tó bá ìdílé bákan náà bàkọ́ ìnáwà ilẹ̀ ìntàní ìran ọmọ ènìyàn in tó lè máa fi ṣẹ́kù òun náà ní kágbé ìdílé kalẹ̀ tí a bá kọ̀ tábálà ní níyàwó àbá àní lọ́kọ ìran ọmọ ènìyàn ọ̀tàn tó bá bí ẹtù òbí yàn bá yà ní ṣèyàn tó lè gbogbo àǹká pé tó ń bá ti bí kan òun bímọ iṣẹ́ àṣà islam àwọn obìnrin tí ó bímọ fún yín tó sì nífẹ̀ẹ́ yín ànẹ́bì fi ìfẹ́ fún torí pé obìnrin tó bá bímọ fún tó bá nífẹ̀ẹ́ yín kò ní fẹ́ káàkiri èyí ojú ṣùgbọ́n obìnrin tí ó nífẹ̀ẹ́ rẹ̀ kódà kọsọ ọmọ méjì ló bí yóò fi ọmọ méjì yóò fi ní ọlá torí pé lè rí tí ó sọ gbogbo ọlọ́pọ̀ ọmọ yẹn sí olùdẹ́gbẹ́ tí ó bọ̀ jáde nílẹ̀ ọdún bàtà yóò lọ dá nígbà ọba kan wọ́n méjì òun náà mọ̀ pé méjì ti fọ́ ọmọ ọlọ́kọ̀ọ́sọ wa ń bẹ́ torí pa anábì ní fa ìdí mú káàkiri bí mo mú mẹ́mẹ́ anábì ní mo fẹ́ fi yí jẹ́ ọ̀pọ̀ tó bá jíjọ́ gbogbo ń tẹ̀yà bákan náà ìmọ̀ọ́rọ̀tù àrùdí láti lè tún ayé ṣe agbúdọ̀ bímọ agbúdọ̀ ní ìdílé kama bí sí kama rẹ̀ sí torí pé ta bá ń sọ ọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé màálù kọ́ ni ó ṣètò ọrọ̀ ajé òun ewúrẹ́ kọ́ ní ó ṣe o bàbá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú èèyàn náà ni ó ṣòṣèlú bàbá ń sọ̀rọ̀ nípa ètò ìgbàyégbádùn ìtún ayé ṣe èèyàn náà ni ó ṣe àsìkúdọ̀pọ̀ bàbá ń ka pé èèyàn èèyàn èèyàn àwọn èèyàn kúdọ̀ wà ju àwọn ẹni rí lọ àwùjọ ìgbésẹ̀ pípà ṣèlú ni ẹjọ́ jẹ́ pé ìdílé mùsùlùmí agbúgbọ̀ pẹ̀lúsì àwọn ọmọ tí wọ́n pọ̀ tí wọ́n lè jọ tí a tọ́ wọn pẹ̀lú ìrẹ̀lọ́ lọ àwọn tí ó tún àwùjọ ṣe tí wọ́n sì tún àwùjọ ṣe náà bákan náà hebrew ansa láti lè dáàbò bo ìran ìran wo ni wọ́n ti wá èyí ò lè tọ́ka sí pé èmi lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá èrò ìsìnkú islam fẹ́ dáàbò pé eléyìí látara kó kí a gbé ìdílé kalẹ̀ ọlọ́run bá ní wọ̀já alẹ́lákún min azwajikum banina wa hafada ọlọ́run ní àwọlá ṣètò rẹ̀ fún yín látara kẹmọ fẹ́yàwó àwọn ọmọ ọmọ jáde àti àrọmọdọ́mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tó tó fi mọ̀ fún wa wípé ètò ìgbé ẹbí kalẹ̀ nínú Islam ọlọ́run fọ́ kékeré mu nítorí pé àwọn tó rọ̀ mọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn púpọ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ nípa àlámọ̀rí kágbáyé gbádùn púpọ̀ tọ́lọ̀ ń súnmọ́ tí ìdílé bá ti wá wó yóò kò bẹ́sùn yóò sì kò bá ètò òsì ayé ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìdí tí Islam fi kan pamọ́ ètò gbígbé ẹbí kalẹ̀ lọ́nà tó tọ́ onáni husnul tarbiyati lil ajyalil qadima báwo ni a ti fẹ́ rí àwọn ọmọ rí fún ọjọ́ ọ̀la báwo ni a ti fẹ́ rí àwọn tí ó tún dájú àwa lọ fún ọjọ́ ọ̀la Islam ó la ojúṣe rírí ọmọ ó là ẹbí lọ́rùn kó tó kan ilé ẹ̀kọ́ kó tó kan ìjọba nínú àṣìṣe lọ́pọ̀lọpọ̀ òfin ṣe lẹ́yìn àṣìṣe yìí kò sí nínú ṣe sáwọn mùsùlùmí ṣùgbọ́n a ti kọ́ṣe rẹ̀ ó náà ní a máa ń nígbàgbọ́ wípé ilé ẹ̀kọ́ ni ó ṣe gbogbo ojúṣe lórí àwọn ọmọ wa tí wọ́n fi dáa àṣìṣe tó lágbára ni yorùbá bọ̀ wọ́n ní ilé ni a ti ń kó ọ̀ṣọ́ rùdì súnà tọ́lọ́run ona ni wípé ìdílé ni ọlọ́run kọ́kọ́ la mọ̀sùlùmíyà tó jẹ́ ìgbìlá lórí ọmọ ìwọ ló ní ní fọ́kọ̀sì kó jẹ́ kọ́mọ rẹ̀ ó jẹ́ ìyẹn ní wàá ti sáàmì irú ilé ìlú tó mọ̀ lọ èèyàn máa ní plant ọmọ yìí bí mo ṣe fẹ́ kọ́ jẹ́ rí bí mo ṣe fẹ́ rí bí mo ṣe fẹ́ tọ̀ rí èèyàn wàá wo gbogbo àwùjọ yẹn irú ilé ẹ̀kọ́ wo ló lè máa bá mi ṣe iṣẹ́ tí mo ṣe lé tí ó làbí kọ̀ntínú rẹ̀ ìdí ẹ̀mọ́ nílẹ̀ mi nìyẹn ṣùgbọ́n ní gbogbo àmì jẹ́ lẹ́yìn ó sọ wọn nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí tó máa ń ro ilé ìlẹ́mì tó máa bẹ̀bẹ̀ mọ̀ sílẹ̀ orí pé ibi tí ọmọ ẹ̀yà Abíọ́lá ń lọ àwọn ẹ̀yà ń fọ wẹ́tẹ̀ lẹ́kọ̀ọ́ lédè ọmọ ẹ̀yà lọ́tẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kòrúkúlọ̀mù wọn níbẹ̀ níbi tí àlékù ti ń bọ́ pẹ̀lọpọ̀ mùsùlùmí nìyẹn à ń bọ̀ lórí ẹ̀ eléyìí ọmọ ní nàìjíríà nìkan kódà ara àwọn ọmọ àyàwó tó ń bẹ lẹ́yìn ìdá uk or us ẹnu bí o pẹ̀lú wípé òun fẹ́ kó ọmọ mi wáyé kó wá kẹ́kọ̀ọ́ sí òun ni bọ́pọ̀lọpọ̀ àwọn iléèwé tó ń rí lọ́dọ̀ àwọn bí bóun ṣe fẹ́ rí ọmọ òun ní tí wọ́n kọ ọmọ yóò sì sọ ọmọ òun yẹn di ìdàkejì kí tó ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́yìn ojú tí kì bá ṣe àmójútó àwọn òbí tó bí ọ̀bá mójútó dáadáa tó súnmọ́ ẹni pọ̀pọ̀lọpọ̀ ọmọ ní kò di ọ̀tá òfin ẹ̀ ṣùgbọ́n fídọ́ọ̀mù ń bẹ́ òun lè tú láàṣẹ ẹ̀sìn tó bá lóhùn òun náà ní ọmọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ nìyẹn tẹ́tì ẹ̀sìn àwòlá nínú pàápín ìbítà torí ẹ̀gbẹ́ ìlé kalẹ̀ àwọn ọmọ tá a bí báwo la ṣe fẹ́ tọ́ wọn eléyìí ni ojúṣe àkọ́kọ́ fún bàbá àti ìyá gbogbo wàhálà tẹ́ ṣe gbogbo ìpákàkiri yí ẹlọmiṣẹ́ ni ẹgbẹ́gbá ni ẹ̀sàwò olùgbò lẹ́gbẹ́ fẹ́ pa gbogbo àwọn resources yìí papọ̀ láti produce ọmọ rẹ̀ ṣùgbọ́n ẹnu tó ṣe lé mọ̀lẹ́ gbogbo ìsákiri ìsákiri yìí bóò láti fẹ́ lo lówó bóò nílé wa fẹ́ pọ̀ bóò láti fẹ́ mọ̀ wá láì náà ní tẹ́lifíẹ̀tì ọ̀la ìyẹn ló fàá lèmi tàbí lè máa sọ wípé ìtakùlẹ̀ bá ìdílé mùsùlùmí pàápàá jùlọ nípa ìbójútọ́mọ àgbúrọ̀ máa wípé iṣẹ́ ìpìlẹ̀ fún gbogbo ìdílé mùsùlùmí òun náà ní tẹ́lifí ọ̀sẹ̀ àwọn ọlọ́run tí ọlá rẹ̀ ga ó wá pín iṣẹ́ ọ̀hún ó pín ti bàbá fún ó sì pín ti ìyá náà ó pín fún ojúṣe ìpìlẹ̀ yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó làbọ̀ ìdílé lọ́nà àwà design pé ìdáfẹ́kọ́ ma wá ó jẹ́ rí àwà onírú ilé ìwé òun ilé ẹ̀kọ́ wò ló lè lọ tó ṣe léèrè ìdí mo fọkàn sọ wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀rọ ní kan ẹ̀rọ kódà ilé ẹ̀kọ́ mi ń bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ abẹ́ ẹ̀jì ni wọ́n ti ń kọ́ wọn ó lè ibi yìí òun ló ṣe léèrè òun tí mo fẹ́ kọ́ mọ̀ ní sí mo mọ̀ bí mo so haka ọgbọ̀ọ̀rọ̀ ìdílé mùsùlùmí eléyìí ọ̀rọ̀ à ń lo ẹsẹ̀ ẹlẹ́sìn sáré àwọn tó ṣe wípé ibi táwa ń lọ ó yàtọ̀ sí táwọn ń lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí ń wò lérí títọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni àkóbá nílé ìkóbá ìdílé mùsùlùmí àbẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́pọ̀ mẹ́jọ ìdílé mùsùlùmí tó yẹn tó tó àdúgbò ṣe yẹ tọ́mọ bá wọ́sọ kọ́sọ kásọ bàbọ́ sọ pé níbole tọ́ lẹ́yìn ọyá bọ́ọ̀lẹ̀ òkú rẹ̀ wọ́ ṣùgbọ́n àwọn ilé ìṣe mùsùlùmí kò sí báwí kò sí báwí ẹ̀ẹ́rì yàgbọ̀n ẹ̀ẹ́rì ìwò náà ṣùgbọ́n ṣùgbọ́n mùsùlùmí ọ̀sọ̀ pé bó ti wulẹ̀ kó òun lè múra báyìí tẹ̀lé ìlú mọ́sálásí òun lè múra báyìí wá mọ́sálásí ṣùgbọ́n àwọn òsì fún mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé ojúṣe kárí ọmọ ẹmọ́gbẹ̀lé ilé ìwé lọ́wọ́ ilé ẹ̀kọ́ ń kún yín lọ́wọ́ ni lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwòláàdì bákan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwòláàdì láwùjọ agbẹ́bà ìbẹ̀lẹ́ pé nínú ìdí pàtàkì tí Islam gbé kalẹ̀ lérí ìdí tààfin ní ẹbí nìyẹn àwùjọ wa lè ní ọmọ ọdún mẹ́ta láwùjọ mùsùlùmí nàìjíríà nínú ètò ọmọsáwà tí ọmọ ọdún mẹ́ta 3 years tó wà ní bóyá nursery 1 àbọ́ wà ní kg 1 tí ẹ̀nà tó bá ti wọ skúl láti aago méjì àgbà ó lè aago márùn kọmọ̀yẹ tó dájú tọ́bájá ilẹ̀ márùn wọ́n tó wá gbẹ nìkan fún tí ó ṣe lẹ́sìn títí di aago mẹ́jọ alẹ́ lọ́mọ yóò tọ́ wáyé òbí ò fẹ́ ní táìmù fọmọ ara jẹ̀mọ́ kí ni ọmọ ọdún mẹ́ta ń kọ́ di aago bá kapásítì ọpọlọ ẹ̀ eré ló kúndọ̀ pọ̀ ju kẹrin ẹ̀dọ́pọlọ yẹn láàpọ̀lọ gbogbo ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ yẹn bí eré bí eré ló kúndọ̀ pọ̀ ju mẹ́ eléyìí ká ń sọ yìí àwọn tó nímọ̀ nípa ètò ìkẹ́kọ̀ọ́ ayé àwọn náà mọ̀

ètò ìṣẹ̀lẹ̀ yìí bó tilẹ̀ borí àwọn ẹ̀kọ́ kan bẹ ara àwọn bàbá tó bí wa ìyá tó bí wa láti máa ń kọ́ kì í ṣe ní skul ọmọ pàdánù ẹ̀kọ́ yẹn lára yìí ó pàdánù ẹ̀kọ́ lára bàbá rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí kódà ìgbètò ìmú ọmọ lọ sí ẹ̀kọ́ ọmọ ọdún kan ọmọ oṣù mẹ́jọ ọmọ ìbẹ̀rẹ̀ skul báyìí ọbẹ̀rẹ̀ àgbègbè tó yẹ kọ́ mọ́mọ́ ṣeré pẹ̀lú yẹ ẹ̀rù pẹ̀lú ló ń ṣe ó ń kẹ́kọ̀ọ́ ọmọ yẹn kọ́dà mọ́sù mẹ́fà ó ń lára ya rẹ̀ pẹ̀lú bó ṣe pẹ̀lú yẹ kájú kan torí pé èèyàn fẹ́ kí ọmọ èèyàn mú lára èèyàn dáadáa lára èèyàn dáadáa ó sì mú lára èèyàn ó yá ọmọ láti fi mú torí pé ṣùgbọ́n tó bá ti rí wípé ó ti gba nǹkan ní ìmíta àti gbágbára òbí yóò sọ ṣèbí tó fi jẹ́ wípé tẹ́rìtẹ́sì àwòláàdì ìmójútó àwọn ọmọ rírí ọmọ ọ̀nà kan gbòógì láti lè tuntun ayé ṣe ní ẹ́ẹ̀kẹ́ tí ìjọba ó sinmi ìwọ̀n ni wàhálà ìjọba ọmọ tí gbogbo ọmọ bá dá láti lè ìwọ̀n ni wàhálà ilé ẹ̀kọ́ ọmọ táwọn ọmọ bá ti dá láti lè fún sòlé tó túnmọ̀ sí pé masuliya tó kẹ́rìyà ti àwòlán tààdámìdú bilkuliya alẹ́kùsà ojúṣe ìtọ́ ọmọ àti ìmójútọ́ ọmọ ojúló pọ̀ lérí ẹbí ẹ̀sìsìláàmù sì fi ọwọ́ kékeré mú kódà anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam anábi ni kullu imra'in wa mas'ulun 'an òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní gbogbo yín pátá ní adára jẹ gbogbo yín láàbí léèrè nípa ẹ̀rọ̀tẹ́ ń dá jẹ ẹgbàgbọ́ yọ̀rọ̀ lọ ábìyín léèrè gbogbo ẹni tó bẹ́ẹ̀ bí màláyé kọ́lọ́ fi rọmọ bí o gbogbo ẹni tó mọ́ wù kọ́lọ́ fún lọ́mọ o àwa tó fún àdẹ́wò tó fi àdẹ́wò ti fi ṣe fún aná lọ́sọ̀ ìwé kùlùkùn rọ́rí wàhúwà mas'ul mas'ul ọ̀rọ̀ ìyẹn owó bèèrè ní ẹ́tùmà pé nínú tá kọ̀wọ́ pọ̀nyìn lójọ́ níwájú ọlọ́run lé lérí oná làwọn ọmọ tó fún wa báwo láti tọ́ tó bá ti fèèrè látàyé bóòlù sílẹ̀ fáàtì wájú ọlọ́run òbí mi ọ̀nà ní àwọn ọmọ ìjọba ọmọ kó ṣe ìjọba ọmọ kó jẹ irun tó bá wọ ọmọ kó jẹ fún bàbá àti ìyá pàápàá jùlọ ìyá nínú ìdílé islam anábìnrin falimẹ́ mọ̀rọ̀ ìwọ̀wọ̀ masool ọ̀rọ̀ yẹ anábìnrin ẹni tó jẹ́ olórí ó lè jẹ́ olórí ẹ̀sìn ó lè jẹ́ olórí ìlú ọlọ́run ó fi òun náà lérò nípa àwọn tó darí wà rọ́jùlù fi ámì ìrọ̀ yìí wà wúwọ́ masool ọ̀rọ̀ yẹ baálé ilé adarajẹ̀ ló jẹ́ gẹ́gẹ́ bí ọkọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yóò béèrè dáwọn ló ṣe mójútó inú ilé rẹ̀ nínú àwọn dáa mójútó inú ilé wa ìyàwó wa jẹ́ kan ìyàwó wa ó jẹ́ ọ̀kan bákan náà àwọn ọmọ wa ọlọ́run fún ọkùnrin ní kúdìràtú alkọ̀wàmà agbára kọ̀wàmà àrùjálù kọ̀wàmà alẹ́mìsà ìtumọ̀ ọlọ́run gbé ilé ọkọ lọ́wọ́ lórí tí ọkùnrin bá wà responsible tó bá lo kọ̀wá mọ̀ ọlọ́run fún ọ ọlọ́run bí ọlọ́run tó gbàgbà kí ni mo gbà lérò lórí eléyìí ọkùnrin wà responsible ìyàwó olóúnjẹ yóò nà bọ́lọ̀ tí mo lágbára òun ṣe lérí ẹ̀ ọ wá pa ìyàwó rẹ láti ẹ dáadáa kan ìyàwó yẹn wá ní gbogbo ẹnu sọ́n kó tiẹ̀ lọ sọ Islam ni stop ẹ̀ trade ẹ̀ gbàmú lérí ẹ̀ òkú rẹ̀ tẹ́gbà bá yọ lórí torí pé ìgbà bá tó sọ tó ní fún ẹ ọlọ́run yọ nítorí pé iṣẹ́ tí bàbá ṣe rù lára àwọn obìnrin kan tó wọlé ọkọ ẹ̀yọ ọkùnrin náà ń gbé lọ́wọ́ ẹ̀rì inú Al-Qur'an Al-Karim ọlọ́run wà láti takhafuna nushuzahun fahidohun wahjuruhunna fil madaji wadribuhun ọlọ́run bá ní fún ẹ̀yìn ọkọ láti láti bá fàìbò òun ẹṣẹ́ wà sí fún wọn tí wà sí ọ̀gára fàájúrù òun náà tún ẹ̀yà lójú ẹ̀ká jùlẹ̀ kó lọ ọmọ wípé inú ilé ìyẹ̀ mọ́ bọ́bá ẹgbẹ́ obìnrin tó jẹ́ pé ọmọ rẹ̀ ni ẹ̀sì lára lẹ́yìn tó túnmọ̀ sí pé ọlọ́run ọ̀sọ́ pé kí bàbá wọn lọ gbàtí nílé ọkọ ọlọ́run ọ̀sọ́ pé ẹ lọ náà sí bàbá rẹ̀ kọ wà gbàgbé rárá ìwọ ọkọ yẹn lọ́lọ́run jù ọ lé gàǹtó mọ́yà lọ́wọ́ tẹ́gbẹ́ ìwọ́ ló ń pọ̀ oúnjẹ rẹ ní jẹ wọ́n ẹgbẹ́ mọ̀ káàkà rọ́nà ló kù ọwọ́ á sọ wípé mo fẹ́ kí ọmọ ó lọ mọ́ àhàl Qur'an ọwọ́ á ní kò sáyé ọwọ́ àmà yẹn ọlọ́ọ̀ni ẹ̀yìn ọkùnrin owó mi lọ́wọ́ yìí ní àníṣọ́lá àlùsọ́lá sọ pé ar-rajulu ra'i wa huwa mas'ulun ar-ra'iyati bá yẹ kó lè báyàwó ẹ̀sọ́ bí àwọn ẹ̀bá ń ṣe tí ò dá ó yẹ kó lè pàkíyèsí ẹ̀ bọ́bá lè jù bọ́bá rẹ̀ jù ti ẹ lọ yọ̀ndẹ̀ òkọ́lọ̀ kó sọ wọn bẹ́ẹ̀ kọ́kọ́ fún wa ní obìnrin burúkú torí wípé ẹ padà jọjọ jìyà ẹ̀ náà ni ẹ pàpà jọjọ jìyà rẹ̀ náà ìyá kan bẹ ó ní àwọn ọmọ ìyá ìwá mọ́ ń ta bí ọtí ọtí gan ìwá máa ń ní kí àwọn ọmọ kó a máa tó síbi ọtí kọmọkọta bàbá àwọn ọmọ yìí kò faramọ́ àti ọtí títà òun ọgbà àti káwọn ọmọ ẹmọ ẹgbẹ́ òun ọgbà bàbá yìí yarí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọ̀rọ̀ òye wọ́n rí bàbá ẹ̀ ẹni wípé kò fẹ́ ìlọsíwájú dáadáa fún yàwó tẹ́lẹ̀gbọ́bìnrin ẹ̀rọ olè bàbá yìí ní ìwọ̀nba ní wíwà sí ìjẹ bàbá yìí rárá òun ò gbà tọ́ sí inú òun òye fi sọ bó bàbá gbọ́ àwọn ọmọ àwọn òun òye bọ̀ ó di ìjà ó di wàhálà bàbá yìí gbà gbogbo ẹbí jáfi wọ́n ní àníyàn ló jáfi ní orí bẹ́ẹ̀ kì kó tàǹkà mí wò bó wọn bá ní pẹ̀lú àìgbà bàbá yìí gbogbo ẹ̀ náà padà kò jọra wọn obìnrin padà fi ọtí ìlẹ̀ lẹ́ni ìyá yẹn wá ń sọ wípé olùdúpẹ́ lọ́dọ̀ ọkọ òun tí ó gbàgbọ́ àwọn ọmọ ọmọ ọ̀gá mọ́ yàrá wọn ti yàrá tó gbogbo àwọn ọmọ pátá àtọkùnrin àti obìnrin gbogbo náà yàrá lẹ́nu ṣùgbọ́n nígbà kìlẹ̀ àná ó lè lára rẹ̀ ó ń jẹ àwọn ọmọ ní ìsìn oníwá ju bàbá yẹn gan lọ so kọ̀ wá mà láwọn ọkùnrin ẹjẹ́ wọ́n sọ wá lẹ́nu lórí ìyàwó torí pé ìwọ lọ́kọ́ ìwọ náà tẹ̀sọ̀ ìgbẹ̀rẹ̀ bọ́ bá wá kojú rẹ̀ nà nǹkan yẹn tó lo ipò yẹn ìjọ wà rọ́jù rọ́ì ọkọ adarajẹni wà wọ́n mọ́sùn lọ ẹ̀rọ ọmọ àti ẹ̀ṣẹ́ tó kù dé káàdù ìyọ́ sọ fún wípé tí bàbá rẹ̀ bá dé àṣọ̀bùnádé ọmọ ìrìn bẹ́ẹ̀ irú bàbá wò ọjọ́ tọmọ bá bí bá kó sọ fún láti irú bàbá wò tí wọ́n ní wọ́n ọmọ sọ̀ọ́tọ̀ bá dé tọmọ àbúrẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé ìjẹ́gbàgbà bá lè lé ìtòkó sínú gbèsè kékeré ọlọ́kọ̀ọ́sọ̀ ìgbà dúró lákàlá ànábìnrin wà lè mọ́ra àtú fi bẹ́ẹ̀sì sọ́ọ̀dì àrọ̀ ìyá anábìnrin jẹ́ rí ìyàwó nínú ilé ọkọ rẹ̀ adarajẹ̀lú náà wọ́yí ya masúlá tún àwọn ìyẹ̀jà bọ́ọ̀lù ṣe mójútọ́ àwọn ọmọ rẹ̀ ọlọ́wọ̀ ní bí ọ ní gbogbo business tó lè fi yẹn jẹ́ ọjà kíá ìyá gan lójú lè jẹ́ tọ́wọ̀n ọ̀nà tó fi kó yẹn jọ sí ọ̀gá náà àmọ́ ọmọ inú ilé rẹ̀ nínú tọ́lọ̀ ojú ọ̀rọ̀ ilé rẹ̀ jọba kìláàmù sọ́tọ́ àbá wá ń gbọ́ gbogbo ilé gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí tí a ń gbọ́ gbogbo ilé gẹ́gẹ́ bí ọkùnrin mùsùlùmí kápúwá máa sọ wípé ìdílé mùsùlùmí tún bẹ̀rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa ni ká ṣe tààrà àwa ni ká ṣe tán láti tẹ̀lé òfin ọlọ́run tó gbé kalẹ̀ kábà lè rí ìfọ̀kànbalẹ̀ nínú ìpìlẹ̀ wa abọ́sí kókó ẹlẹ́ẹ̀kejì tẹ́rìbíyàtì àwòrán ìrùdọ́ ìṣẹ̀rí àti ìsìláàmìyà ríire ọmọ ojú wo ní ìsìláàmù yìí káwà mùsùlùmí ká mọ́ fìra wa wí àwọn èèyàn mi àwọn èèyàn bí mọ́ wọ́n tọ́mọ náà lóòótọ́ ṣùgbọ́n ti wáyàtọ̀ mùsùlùmí rí tẹ́rìbíyàtì àwòrán àrí kórbatan wà tọ́ àtàmà ìbàdà kéèyàn bí mọ́ sí àwọn èèyàn tọ́mọ nítorí kọmọ náà lè rò ṣe dáadáa fún ọlọ́jọ́ ọ̀la kọmọ náà lè ṣàánú wọn kì í ṣe ìyẹn nìkan nìdí tí mùsùlùmí fi tọ́ ọmọ a rí gẹ́gẹ́ bí ìbáadà ìjọsìn fún Allah subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ́mọ bó ti tó àti bó ṣe yẹ ìjọsìn ní gbogbo tó ń ná gbogbo wàhálà kí ní ṣe yẹn wọ́n mọ̀ kọ́lá dálẹ̀ fún ọdọ̀ lọ eléyìí kò sí fún kèfèrí kódà tí tèmi ní tọ́ ọmọ kọmọ yẹn lèyàn pàtàkì kò ní ìgbàládá lọ́dọ̀ lọ ṣùgbọ́n àwọn mùsùlùmí àtọmọkùnrin àtọmọbìnrin tí a bá ń tọ́ wọn tá ń ṣe wàhálà lérí wọn nínú ìdílé kódà kó gbọ́ aṣọ kan lọ́rùn wa wọ́n tún máa kọ́ lẹ̀ lè jẹ́ kó láwùjọ wa ní Nàìjíríà àwọn èèyàn náà ní títọ́mọ̀ ẹ̀rí bàbá mi yọ́ kàmà ṣe fàájì káàkiri ìyàwó ní ọmọ ṣe wàhálà ní ọmọ dàmú ẹ̀rí bàbá mi èyí tó fẹ́ sílé ọ̀tọ́jú ẹ̀ ó ti dìrọ̀ ọdún fẹ́ mi ó tún fẹ́ mi ipò tó wà ní ìṣẹ̀rí àlọ́ nítorí wípé yásùmù àbàwáàní fi bẹ́ẹ̀kì ha òbí méjì tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá gbé ìrì ọmọ tí tọ́mọ tá bá gbèrú sílẹ̀ wọ́n di ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni wọ́n níwájú ọlọ́run ìyẹn nìkan kọ́ wàtàbùrù kọ́ ni wàhálà àti bàtìkárìkì ha wọ́n padà tún jìyà gbígbé nǹkan yẹn jù sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá gùn lójú ayé wọn àwọn náà wọ́n ní ọmọ tá a tọ́ ní ìkọ́lé fún èyí tá a kọ́ yóò gbé oṣù tá a kọ́ yóò gbèjà ọlọ́kùnrin máa ṣe tù wá bẹ́ẹ̀ òbí mi ò ní wọ ọmọ rẹ̀ títí títí títí àbí ó sì mìírí nǹkan ó sì má jùmọ̀ láyé ìjọba látara àìná ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀la kìí ṣe pẹ́jọ́ pé ga kìí ámọ̀ nìkan ní ìyá pé ìyọ̀tọ̀mà láyé ní ìwọ̀lọ́rùn nígbà àwọn ọmọ àsìkò tó yẹ kó mọ́ sinmi tẹ̀gbẹ́ kókókókó ẹ̀dàkùn àbílẹ̀ ẹni báyìí sọ́n wà ìtọ̀ sẹ́yìn ni bàbá alámarí hmm, àlè gbogbo ẹnu sọ àti sẹ́yìn ni nígbà tó wọ́n lè gbé sí wọ́n tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ kí ló ṣe kó tó kọ́kọ́ sọ ọmọ àwọn ni àwọn òbí kan náà nìyẹn wọ́n kí ìyá rẹ̀ láyé mi kábọ́bì ní na bàbá àpàdé na bàbá àdìyẹ lábẹ́sọ̀ so ojú yẹn tó jẹ́ pé yàtọ̀ sí wípé ẹni tó bá tó tẹ́lẹ̀ àwọ̀lá tó bá gbèrú sílẹ̀ yàtọ̀ sí pé ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ìyá rẹ̀ náà ó jẹ́ láyé kò tó kúrò láyé ọlọ́pọ̀ mọ́ ìṣọ́ àmì ìyẹn nìkan tó wá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti wà mùtàádì ìjìyà rẹ̀ mọ́pọ̀ wájú ọlọ́run ẹ̀ṣẹ̀ tó lè pé tó bá ṣe ẹ̀ṣẹ̀ aburú rẹ̀ ní mọ́lé ìwọ nìkan yóò tó àfẹ́kẹ̀ ẹlòmí irú àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti nígbà wọn ìjìyà rẹ̀ mọ́pọ̀ níwájú ọlọ́ méjì lẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bí ìbẹ̀ tó bá ṣẹ̀ ara rẹ̀ nìkan ni ẹ̀ṣẹ̀ bí ìbẹ̀ tó bá ṣẹ̀ yóò àfẹ́kẹ̀ ẹlòmí náà irú àwọn ẹ̀ṣẹ̀ tí wà mùtàádí tí mọ́ rẹ̀ ẹlòmí ìjì ẹ̀ṣẹ̀ yìí mọ́ pọ̀ wájú ọlọ́ nínú rẹ̀ ní kéèyàn mọ́tọ̀ ọmọ yẹn àwọn tó ń kidnap àwọn ọmọ àwọn kájú wò ni àwọn ẹ̀dọ́ lọ kìdínápù ní sẹ́gbẹ́ wọ́n kò tí wọ́n bá tẹ̀lùmí àwọn afrobas àwọn ọmọ kan náà gbogbo bàtà ọmọ èèyàn ń rọ́ọ̀bù tí wọ́n ń bẹ̀ ní àwọn èèyàn ẹ̀jẹ́ rẹ̀ yẹn náà ma wá sọ́dọ̀ àwọn òbí wọn tí wọ́n gbé ojúṣe lórí àwọn ẹ̀jù sílẹ̀ so láti lè mọ̀ wípé ọ̀rọ̀ mùsùlùmí kọjá ẹjẹ́ èdè yẹn ẹ̀mọ̀ ní ààrẹ kìíní ìyẹn kọ́ làwọn mú wò ìbádà ojúṣe ni tó ìpé tó yàn bá ṣe èyàn gbà lára tó pẹ̀lú ọ̀dọ̀ bẹ́ẹ̀ bá ti kùnà ẹ̀ṣẹ̀ tó pọ̀ oúnjẹ sí ẹ̀nà wájú ọlọ́run tó sọ̀rọ̀ al-Qur'an Karim ọlọ́run yá ayúwọ́ lẹ́bí náà amẹ́nu ọlọ́run gbogbo èèyàn nígbàgbọ́ òdòdó kú anfusakum wa ahlikum náà ọlọ́run ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín ó bẹ̀ látòrí yín àti kúrò níbi tó lè gbé wọn wọná ìyẹn lọ́n kọ́kọ́ kọ́kọ́ mójútó níbi tẹ́bíyà bọ́ọ̀mù àdó sì jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́ gbogbo ìyókù sẹ́kọ́ndì yóò ṣe di dókítọ̀ yóò ṣe di lọ́yà yóò ṣe di nọ́ọ̀sì yóò ṣe di gbá yóò ṣe dàwọ́ èyí náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n sẹ́kọ́ndì ẹlẹ́ẹ̀kejì nìyẹn àkọ́kọ́ ni bí ò ṣe ní wọná ibi dọ́pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí ti dákulẹ̀ ẹkọ́ ìdílé mùsùlùmí mẹ́wàá kalẹ̀ ẹbí wọ́n lè rí kí ní ìdílé ní tọ́mà ìdílé mi ná òbítíbitì owó lórí ọmọ ṣùgbọ́n ẹbí lè rí pété torí kọ́mọ ìmọ́bà wọn lálẹ́kì àmà ní àbí kí ó lè máa jẹ iná láyé rú tí wọ́n bá ti jẹ láyé tó bá ti yọ́ bá ti lówó kó sá lówó ni yẹ́rì tó bá lọ sí maternity antinata ọmọ mi àárí lóyìnbó ọmọ mi àárí lọ́tọ̀ àárí pírẹ́sidẹ́ntì ẹ̀ ah, eh, tí ẹ̀ ní yóò tó ń bẹ̀rẹ̀ ọlọ́run orí fún ọmọ kọsọ ọmọ létí láti kékeré ní ìbàdọ́lọ̀ ń pa wá láti ẹ̀ka mójútó ìdílé wa ìka àkọ́kọ́ tó kọ́ sọ ní wípé kú àǹfóṣàkún wa àríkùn náà ẹ̀ṣọ́ ẹ̀mí àwọn ọmọ yìí àwọn ìdílé yìí gbogbo tó lè fún ọwọ́ náà ẹ̀ṣọ́ wọn kúrò ọlọ́wọ́ bá jẹ́ ọlá rẹ̀ dá

ṣùgbọ́n ààrẹ ìlú tàbí bí ìgbà tí èèyàn sọ fún ọgbẹ́ tí bá jáde ilé tó bá wọ̀ gbogbo gíláàsì nílé kò fọ́dà tó ṣe gbogbo àwọn àbúrò rẹ̀ kọ́ ọ̀nà àwọn kò yún ọlọ́run bàbá jáde ó bẹ̀ sí gbọ́ gíláàsì ọ̀nà jáde ìgbà ló ní kí n fọ́ gbogbo gíláàsì dúdú ní ni irú rẹ̀ náà ni kúl ọlọ́ọ̀ní rẹ̀ àlẹ́bì sọ fún wọn innal khasirin ọlọ́ọ̀ní tọ́bá lẹ́nìkan pòfo tọ́bá ní ẹnìkan pòfo ó ṣòfò ọlọ́ọ̀ní alladhina khasiru anfusahum wa ahlihim yọ̀bọ̀kìá ó lẹ́ni tó bá ṣòfò ẹ̀mí ara rẹ̀ àtàwọn ìdílé rẹ̀ nígbàgbọ́dàkìá olókùfò bí àwọn ọmọ tàà bí bí wọ́n ṣe ní jẹ́ ìlú apàṣẹ ọlọ́run bí àwọn ọmọ tàà bí bí wọ́n ṣe ní kọ́yìn síbi tí Ànábì sallallahu alaihi wasallam tó lójúkọ eléyìí ni eré àkọ́kọ́ mùsùlùmí elite muslims educated muslims ẹni ẹlòmí àpamí ọmọ wọn tẹ mẹ́rin ẹ̀sìn bó lè ń jẹ́ àjọpọ̀ ní school Harvard University olóṣùkúlẹ̀ sí ọjọ́ rẹ̀ sí magba ní Cambridge ẹwà wà lọ ẹwà bọ̀ ọmọ yìí kírun ṣùgbọ́n kan mùsùlùmí ló jẹ ìnira ni ọmọ yóò kò bá òtọ́ fáàkìlú ṣe ńlá ẹni tí ẹni tí ò ní ìpè ìfi ìtọ́ rẹ̀ sọmọ ẹni ò wúlò fún sọmọ ìlà ó lè máa lórí kan mùsùlùmí irú òbí yẹn wú aburú tó dá sínú Islam irú àwọn ọmọ yẹn ní ọmọ gbóhùn Islam wọn ni àtọrọ àmọ́ ọmọ sí Muslim mùsùlùmí lò ṣùgbọ́n mùsùlùmí ní lóòótọ́ ó kọ́ ní lóòótọ́ olóòtú wà nípò tó ga yìí kò sí wúlò fún ìgbà ṣètí tó fi jẹ́ pé ọlọ́run ọba ní ọ̀rẹ́ ẹ̀yàn òun ni ká mójú táwọn ọmọ wa ṣùgbọ́n ìpìlẹ̀ ọ̀rẹ́ ẹ̀yàn àkọ́kọ́ òun náà ní wípé ọlọ́run ní innal khasirin dáadìbà ó wà lọ kó sọ̀rọ̀ ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ bá ń wá òfò tó gbàjọ òun ni kí èlò pàdánù ọmọ rẹ̀ lọ́gbà kí á kọ́lọ̀ bá lọ ọmọ rẹ̀ ní lọ́nu náà òfò tó gbàjọ ọlọ́mọ sì wà bẹ́ẹ̀ so tó ń túmọ̀ sí wípé ojúṣe ìpìlẹ̀ àkọ́kọ́ tá a bá sọ̀rọ̀ nípa rírí ọmọ ẹ̀rí mùsùlùmí máa fi yàtọ̀ sẹ́ńkéṣe mùsùlùmí ẹkọ́ ẹgbẹ́ ètò ìṣòro kalẹ̀ kò ṣètò orí kọmọ̀ ẹ̀mọ́ wọlé lẹ́lẹ́kì àmà ló fi tọ̀ ló fi náwó tó báyìí ló fi lọ sùkúù tó báyìí wàlá ẹ̀yẹ ni ara ayé ilẹ̀ kalẹ̀ so ẹgbẹ́ káwa mùsùlùmí ó dìbò ẹmú tí a bá fẹ́ ìjákulẹ̀ nínú ìdílé wa anábọ̀ Muhammad sallallahu alaihi Wasallam sallam nínú àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu alaihi wa sallam anábì ni man ala gbogbo ẹnikẹ́ni tọ́rọ̀ bá dorí fún ọmọbìnrin fún ọmọbìnrin mẹ́ta ni méjì ni inú àwọn ọmọ tó bí fa àjábàgbò nà ó wá fún ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ó fún wọn lẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run ó fún wọn lẹ́kọ̀ọ́ tó ti lè gbáyé wàjàwájà húnà ó sì so yìí wọn fẹ́nìrí ọ̀sọ́ àwọn ọmọ yẹn di public toilet ó so yìí wọn fẹ́nìrí ẹlòmí onítọ́pọ̀ òdásí ní masters onílẹ̀ ọkọ̀ ọmọ sì ti lálàjé onìtán ó ti yòrò òbí yẹn yòrò lọ́wọ́ lọ́wọ́ kọ́lọ̀ ọmọ mi máa ń sọ wípé bàbá mo fẹ́ lọ́kọ̀ ó wù mí kí n márì bàbá ọ̀dọ̀gbọ̀ kí lọ́fẹ́ fi márì ọ̀nkájú ẹ má fi rú ọmọ yẹn wí ọmọ tó ń ṣe jìnnà anẹ́sọ̀lá àrọ̀sẹ́lá anẹ́bìnrin ẹ̀ṣọ́ yìí bí wọn fáwọn ẹni rí wàhásánà ilẹ̀ yìí nà tó fi yẹn wá tún ṣe dáadáa sọ́mọ ẹ̀rì tó lẹ́yìn ìgbà tí èèyàn gbà wà dáa rẹ̀ tán tí èèyàn fọmọ yẹn lọ́kọ èèyàn tó ń ṣe dáadáa sí nígbà tó wà ní ọkọ wọláì súnà nẹ́lì òbí mi sọmọ ẹ obìnrin bá ti bọ́ọ̀lì ọkọ báyìí ọkọ ayé fáátùmá wà ní ọkọ̀ tánàbí bá ń bẹ láàrin àwọn èèyàn báyìí táwọn èèyàn pé bàbí níbi tánàbí jókòó sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé tí fáátùmá bá yọ lọ́ọ̀kan ànábì ó ti dèrú ànábì ó ti dèrú pàdé ọmọ rẹ̀ ló ẹwà àpọ́nlé tọ́bá tó wá bá nàbí ìdílé jàmá tó wá bàbí lókùn kọ́ ànábì wà lọ fà lọ́wọ́ níbi tánàbí jókòó sí ànábì nǹkan ọmọ sọ́lọ́tọ̀ àríwá gbàtọ́ máa jẹ́ ti lọ lé ọkọ̀ kọ́parí kọ́dọ̀ òbí pocket money tọ́mọ èèyàn lọ ilé ọkọ̀ tó sì tún lọ sùn èèyàn tún lè máa san owó oṣù ẹ̀ dẹ́gbà pé wà ní ọkọ̀ tọ́lọ́n bá ti gbà láàyè fún ẹ̀bẹ̀ gbogbo àwọn nǹkan wọn yìí nínú àwọn ojúṣe wa lókùn gbà bá ń bẹ láyé lérí àwọn ọmọ wa pọ́ máa lọ ọkọ̀ ìyẹn ni ẹjọ́ bá lè ṣe àwọn nǹkan yìí fún ilẹ̀ òun ìjẹta àlìjẹ́nà ti gbó jẹ nìyẹn jẹ́nà sí afọ́ ìmọ́mọ̀ àbúdá òjò wọn gba àdíṣì wa eléyìí ká sọ yìí ajé ká mọ ipò owó ní ìsìláàmù tó kéèyàn máa tọ́mọ lótú jọmọ́ tí gbogbo àwọn mùsùlùmí bá gbọ́ eléyìí kò yẹ ká rí bàbá kan tí ò ní bojú ṣe lórí títọ́ tẹ́lẹ̀ tí ń ṣe pé lórí kí ààrẹ lè kí ọ rárá o òun ṣe orí pé òfin gbalẹ́ lọ́dọọlọ́ òun ṣe torí pọ́lọ̀ ọba kọ́ láti ẹ̀kọ́ ṣe ṣùgbọ́n látara pọ́pọ̀lọpọ̀ nǹkan yìí ò yé wa òbí mi níbẹ̀ kò ní ṣe òbí mi bíbí kò ráyè láti mú sáà ọ̀la yìí nasalula salamata wala afiya kókó ẹlẹ́ẹ̀kẹta asbab انحطاط بصفة عامة والمجتمع المسلم في نيجيريا بصفة خاصة àwọn tí wọ́n ṣokùnfà ìjákulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí ìdílé fi lè ṣe ojúṣe bó ti tó àti bó ṣe yẹ láwùjọ wa ní nàìjíríà lápapọ̀ ládàáyẹrí láwùjọ àwọn àtàjẹ́ mùsùlùmí àkọ́kọ́ náà adamu al-iltizam bi ta'alim al-islam wa tafaqquh fi olórí rẹ̀ ni sísà ìmọ̀ kan nípa àtòyí ẹ̀sìn kẹ́sì ìbá ti yé èèyàn fi ní mo ṣe lóyẹ tẹ́yìn ó ṣe ọgbọ̀rọ̀ dílé lẹ̀sùn òye ẹ̀sùn òye bàbá ẹ̀sùn òye ìyà pẹ̀lú ní ti ń kírun gbogbo ọdún ṣùgbọ́n ẹ̀kọ́ tí Islam gbé kalẹ̀ nípa ìdílé kò yé mi kò sì lè sí oore níbi ìdílé tí ò bá lè fi sí oore ń bẹ̀ yóò kó palára bá àwọn ọmọ Ànábì sallallahu alaihi wa ilé Ànábì ní man yuridu Allahu

ọ̀sẹ̀sẹ̀ ń léyàwó rẹ̀ bí kó tó kírun kí lẹ fẹ́ kọ́ wọ́n ṣe ìyàwó rẹ̀ tó bá ti jáde ilé onírànmọ́ nínú àwẹ̀ kọlọ̀kọ́ orun jẹ wá ìfọ́sọ̀ fún láìjẹ́ tó bá dé sóòrò pọ́ màá ẹnà gbà ọmọ ẹnà mi gbà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan mi kọlọ̀kọ́ mi lẹ̀ sọ wọn lẹ̀ àkọ́kọ́ nínú tí máa ń fà ó ní àìmọ̀ kan nípa ìsìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni tàbísù òsùrọ̀tí aláàsìfàárín láàálàmìkàhì ìdílé ní ẹ̀bá gbé tó lè pé ìwà àzìnà ìwà débi tẹ́ fi padà dọ́kọ̀ àjíyàwó ilẹ̀ ìgbé ìdájú kò sí readiness kò sí preparation irú ìgbéyàwó bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní nìkáhùn bìlá mẹ́rin kò sí focus kò sí syllabus kò sábọ̀kùnsùn ẹgbẹ̀sán káàkiri náà nígbà ìyàwó òun kò sí ìkárẹ̀ fún wà ilé ọkọ̀ ó kàn gbóyún wọ́n bá sọ pé ẹ̀ wá ń mú láì jẹran wá ń mú àbórí ẹ̀ gan nígbà ṣe gbóhùn lóyún ọba káwá wọ́n náà bá gbà wọ́n bá ń wà wọ́n bá fọlọ́pàá gbó náà gbàdọ̀rẹ̀ police station wọn tí wọ́n lórí ẹ̀ lóòótọ́ ni lóòótọ́ àwọn pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n the last one lórí ṣe last òun dẹ̀ ló gbà àwọn ọlọ́pàá ọ̀rẹ́ ẹgbà tó lówó gbà kó mọ lọ́dọ̀ ẹ̀ kó mọ ilẹ̀ tó bá ti dé aṣálẹ̀ àgbẹ̀ ó ṣe ìyàláyà wàhálà kò nílọ obìnrin onílẹ̀ àwa lójò à ń rọ omi sí wọn lára bí ilẹ̀ bá ṣe rí ní ó fi tàbí kí nǹkan tó jáde kì í ṣe ẹgbẹ́ ojú ẹgbẹ́ wọ́n bá rùn lórí àpáta lórí yẹjí kí èsì lẹ̀ fẹ́ máa tó ní sí òkú ibi tó ti máa ń wọ́ wá bọ́rọ̀ bá dé ẹ̀ wọ́n sọ wípé ìfún ìyá rẹ̀ ló já jẹ tí ẹ gbọ́ pé ìyẹn já fún bàbá jẹ tí ó bá ti jẹ́ pé ìpìlẹ̀ yẹn wọ́ kì í ṣe ìlànà tọ́lọ́run lẹ fi papọ̀ ó máa ń yọ ọ́ lẹ̀ ọlọ́run kò ṣọ́ra lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alifakuru òṣì ọlọ́run máa jẹ òṣìṣẹ́ wa òṣì máa ń da ìdílé rú kò sí bọ́kùnrin ṣe jẹ́ alákùnkanjú tó yóò bá ti lè sojúṣe ìnáwó ó jẹni yẹpẹrẹ lọ́dọ̀ ìyàwó bọ́kọ bá ti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ ìyàwó tó ìgbéyàwó ní darí inú ilé wàhálà dé torí ọkọ̀ ògbéṣẹ́ yẹn obìnrin lọ́wọ́ ilé wàhálà ó ń padà àbí aṣọ́kùnrin mùtàwá ọ̀sìn àìrójú àìráyè bó ṣe bọ́kọ náà ló báyàwó aago mẹ́rin ọkọ ti dájú ìyàwó àtàná ló tẹ̀ sí lọ ọmọ ẹlọ́nà kánò ló ti lọ alájàbá ọkọ tún kò sí á bóò ní ṣé kí dé ọjà ẹgbọ́n ṣé kí dé ọjà níjọ sátọ̀dé a ah, mẹ̀ẹ́dúkùnrin ní ọmọ asùnmọ̀ tún gbà lọ́bàá ọ̀hún ni dídé wà ó ìrìnàjò jẹmọ́ wọ́n kà tán mọ́lẹ̀ tẹbà kan lè tó lọ́mọ náà láti ṣe wàhálà bàbá ti bẹ́ẹ̀ látago mẹ́rin ìyá náà ti àti jẹta ló ti kó lé torí ọmọ àwọn wo lẹ kọ́ mọ́ yẹn sí ṣé àgbà pé gbogbo wàhálà bẹ́ẹ̀ lẹ́yìn kó lé yọ̀ torí pé gbogbo ẹ̀ náà kọ lówó yóò bá ní ta bá ta àtọ̀ ni bá a bá tọ̀ yóò dẹ́rẹ́ sí i èyàn máa ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n èyí jẹ́ owó ilé ìwé ń gbà mí ọmọ ẹ̀yà fún ẹlẹ́wọ̀n campus university ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó lọ́mọdé àkúyà kí wọ́n tó wọ ẹ̀ náà ti sanwó ẹ̀ àbí wọ́n kó lè lọ́wọ́ kò sí ẹ̀mí sanwó sùn kan gbogbo ẹ̀kọ́ lówó àmójútó èyí á kù ṣe gàgà èyí ò gbọ́ ọmọ lọ sí sùn òní sọ fún bọ́ ó lọ ó wà lọ kódà ó fún ó já ì tí ò ní mà gbé wọn ó lọ wọ kí ni Fátímà sábà ìgbóòní gbóòní káàbùrù náà dáàdì ẹ̀sìn mọ́ wà mọ́gá láti bá ẹgbẹ̀rẹ̀ jẹ́ pẹ̀lú ìrọ́jò ọ̀dọ́kùnrin lọ́wọ́ ìrìn àgbọ́jẹ́ yẹ àgbẹ̀kẹ́ máa kọ́ ni lọ́ọ̀bẹ̀ ìjọ kan kó lọ wò bá lọ́sí mẹ́ eléyìí àìmọ́ráyè fọ́mọ bàbá àtìyà àbí òṣì a máa ṣokùnfà kí ìjákulẹ̀ ó bá ìdílé anábìwá muhammad sallallahu alaihi wa sallam anábì ní lan taquma as-sa'ah hatta tu'ina al-mar'atu zawjaha 'ala al-tijara hadithi anábì ní ayé ò ní parẹ́ nínú àmì òpin ayé mi wípé àsìkò kan bọ̀ tó lè pé àwọn obìnrin bí wọ́n gba òrùn mọ́kùnrin lọ́wọ́ ọ̀rọ̀ ká mójútọ́ ọmọ yẹn wọ́n ti yẹ kúrò bẹ̀ wọ́n ní táìmù bọ́kọ bá ti gbé nǹkan òjò olùgbé mi ní kò sí láì sí kọkùnrin ní business sí àwọn ìbá mójútó ṣùgbọ́n obìnrin ò àfọ́ àwọn ṣe fọ̀zán wọ́n ní túnmọ̀ rẹ̀ wípé obìnrin kò ní rí ìmójútó ọmọ gẹ́gẹ́ bí primary assignment fún onírí bẹ́ẹ̀ bí wọ́n ti fẹ́ lówó bí wọ́n ti fẹ́ jápà kiri kódà obìnrin ní lágbára dé wípé ọmọ tó ní bí ọmọ méjì èyí tó dàgbà nínú ọmọ yẹn lọmọ ọdún márùn-ún ó sì tún ṣe ètò bí ó sì travel abroad yóò fọkọ sílẹ̀ ta ni wọ́n bẹ́ dọmọ ẹlẹ̀ sọ́kùnrin ẹni ọmọdé àwọn káàkiri èyí òkú dáńsì lọ́pọ̀lọpọ̀ ilé mùsùlùmí ọ̀kan náà wà ní ẹni tó bá ti lo six months àwọn agbó ìlú náà ti ọ̀dá lẹ́sẹ̀ yìí lọ́wọ́ ń dúró náà ó ti lọ ní ẹ ẹwọ omi táà náà ní tẹ́lẹ̀mẹ́lẹ́ àwọ̀lá bó bá wá ṣiṣẹ́ báyìí mọ iye ọdún lẹ́yìn odi tó dá ọmọ rẹ̀ sílẹ̀ bó bá ṣiṣẹ́ tó bá dé kí lọ fẹ́ fi rẹ̀ ṣe ìdí ìtọ́ ti jẹ́ pé ojú tí Islam fi wò ó yàtọ̀ sí ojú tí ayé fi ń wò ẹlẹ́ẹ̀kẹrin tàbátì afkari ọgbẹ̀rẹ̀ ìmọ̀sàwọ̀rọ̀dà fi tẹ̀lùjílì nìta ìwà tàbílẹ̀ ìjà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròrí burúkú táwọn ọ̀tá Islam gbé wá láti máa sọ fún sí àtọ̀ láàrin ọkùnrin àtọ́jẹ́ èyí náà kó bá ti ọgá òṣèpẹ́ méjì ìyàwó ti dúró dọ́ ọ̀gá ìwọ ọkọ náà nígbà èyí náà láti kékeré oúnjẹnu kòríkúlọ̀mù wa gbogbo ẹ̀kọ́ wa dáǹkọ́ ọkùnrin àtòbìnrin kankan náà ní ìjọkaná ẹwà àwọn tó máa kọ́lá primary school secondary school tó fi dé university tó fi dé àìsíṣàn tó fi wọ́n ti fi síbẹ̀ pé ọkùnrin àtòbìnrin nǹkan ni torí pé ẹ̀ṣẹ̀ ńlá òun ni gender discrimination láti sọ pé ọkùnrin yàtọ̀ sóbìnrin obìnrin yàtọ̀ ọkùnrin tó bá fi bá lò yálà lẹ́nu iṣẹ́ àti níbò ní o lè lo ẹ̀wọ̀n torí ẹ̀ ìròlé àwọn ọ̀tá Islam wọ́n ti gbé wa àwùjọ wa kódà lẹ́ni bẹ́yàn bá ń wá iṣẹ́ wọ́n sọ wípé ṣáǹsì tó pọ̀ ó ń bẹ fáwọn obìnrin jọkùnrin lọ jọmọ̀ ta ní òbọ̀bùkátà lé ẹwà fẹ́ wáṣẹ́ obìnrin lórí bóbìnrin ti ṣe ríbọ́lọ̀ ti dá wọn bóbìnrin lówó lọ́jọ́ ọkùnrin lọ́wọ́ olè gbọ́bù látàrí ọkùnrin wọ́n ma kọ̀m̀plẹ̀mù ẹjọ́ fún orí wọn lẹ́ẹ̀mẹ́ta jẹ́ kọ̀m̀plẹ̀mù ilẹ̀ olè jẹ́ yóò olè jẹ́ ohun lẹ́jẹ́ sí ojúṣe ìròyìn yìí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ jẹ́ kó jàmúṣẹ wọ́n wá mẹ́rin báwà àwọn obìnrin jọ wọn lọ lè lọ́pọ̀lọpọ̀ obìnrin mi lóhun ní lọ́kọ̀ yóò lóhun rẹ̀ bẹ́ẹ̀ lówó ti yàwó gbogbo àwọn ìròyìn yìí náà nínú tó kó bá family structure ó ti kó bá wọn nílò èlò tí ìdílé òní ìtumọ̀ sọ àwọn mùsùlùmí ẹ̀dẹ́ká pé ìtààrí ẹlẹ́ẹ̀karùn-ún tààbílù dáwọ́rì mọ́tàjì mọ́tàlá sí òṣèlú iṣẹ́ rẹ̀ kò àti kò sí kìí ṣe kákìrún nìkan ní mọ́sálásí ń ṣe ọ̀yọ̀ káwà mọ́sálásí kágbó wà sí tí ó tún tilẹ̀ wà sọ ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run olùdínkù ìdílẹ̀ méjì lọ kírun jímà ìmáàmù ga bí kọ́ máa kó tó máa tayín olùdínkù òṣèré ìjọba ìwà ìjọba àti ẹ̀bùn ìgbé àbúṣúgbà bá àti ń bọ̀ àbárí àwọn ajá méjì sí òkúṣúgbà àwọn ìyọ́ ipa wo lè yùn fẹ́ kó bá inú ìdílé ọlọ́run sọ wọn lọ ẹlẹ́ẹ̀kẹfà ìdílámùlù mákàmì ṣẹ̀ríyá àwọn ìdàkùnlé lófòyà àìsí ṣẹ̀ríyá court àmẹ́lẹ̀ ọkùnrin méjì bí ìyá jẹ́ ìyàwó ẹ̀ jẹ́kọ́ ṣẹ̀ríyá court wà ní tó gbé ọkọ yẹn lọ́dọ̀ wọ́n sì kọ́kọ́ wí àmẹ́lẹ̀ ìyàwó méjì bí ìyá jọkọ́ ẹ̀ ṣùgbọ́n nítorí pé kò sí ilé ẹjọ́ tó bá ní Islam ní tó wà lárọ̀wọ́tó wa tó sì ní agbára láwùjọ wa láti tún àwọn kùdẹ̀kùdẹ̀ ṣe ọlọ́kùnmọ́lẹ̀ ṣàfihàn pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta nítorí àsìkò àgbárò ìlẹ̀kọ́ ìrìnlọ́mí wítra alátẹ́lẹ́bí ọ̀nà àwọn ìdákulẹ̀ ìdílé ta sọ yìí ipa tó ń kó bá rírí ọmọ lẹ́bà ti mọ̀ ìgbé tí bàbá dáadáa sí ìyà dáadáa ní máa náà sọ̀lá olùwárí

yóò padà jẹ ní ilé látara pé ah, àti dáwọn ìbá dẹjá tẹ́kì sọmọ aláàmọ́ nínú ápẹ́bẹ̀ ah, ọ̀tọ́ sí ọ ìwú ẹ̀ sọ aláàmọ́ tó wà bẹ́ ọ̀rọ̀ jù wọ́n lè ṣùgbọ́n wọn kọ̀ ẹ̀kọ́ wà bẹ́ tí ó bá bàbá tó bíọ̀ àróyìnṣò náà ló fi dá kí bàbá rí ó bíyàn èyí wà tí ẹ̀yìn ti kọjá ìwọ́n tí ẹ̀rí bí púpọ̀ lè tún padà sọ pé pẹ̀lú òjijì ọlọ́run gbàtọ́lọ́ ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ òun kankan ọlọ́run wà káàrẹ agbóhùn bá sọ ìhà ọlọ́run ní bàbá tó bí wọn ó sì jẹ èrè so látara pa ìdílé tí ó kó máa káwọn bó fi àkọ́kọ́ àwọn ọmọ ọ̀yùwà fún wa nínú alára bàbá bàbá àwọn ọmọ kọ́ in tí ó dá látara ẹlẹ́ẹ̀kejì àlìjáàlù bí dín wà ádàm ìtàfọ́kù òfin àwọn ọmọ ò ní lẹ́sìn nítorí pàwọn òní méjèèjì náà wọn ò náà ní ẹ̀sìn kódà wọn a máa fojú yẹpẹrẹ ẹ̀sìn wọn ò ní bàbára ń ṣàá irú dín tí ẹ bá bàbá mi tó bá múra wọn lẹ́sìn ah àwọn chelsea àwọn man ìyẹn yóò mọ̀ celebrate àwọn bọ́ọ̀lù àwọn olórin ní ọmọ celebrate lójú ọmọ kò ní celebrate ẹ̀sùn kò ní fún àwọn olùmọ̀ ìdílé kò ní fún àwọn ẹni relé lójú ọmọ àwọn bọ́ọ̀lù àwọn olórin òníyàn máa pálé bẹ́ẹ̀bá wọnú ilé gbogbo tí ò lè lè ọ̀rẹ́ tí ọlọ́run pátá ló fi jẹ́kọ̀ọ́ létí ìwé wọ́n lè bá wọn kan ní òun àgbè sínú ilé gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí látara ìgbàgbọ́ yí àwọn òbí ìmọ̀ ń kó bá

ẹjẹ́ kẹ́jọ àwọn ọmọ yóò bíṣì pẹ̀lú kọ̀rán tí ẹ̀ bá jẹ́ fọ́mọ ó bíṣì kọ́ mọ̀ ọdún ọjọ́ ẹjọ́ hapùrán ní tó bá ti hapùrán ní ẹkùn ní fẹ́ gbàgbẹ́ yóò mọ̀ sí yóò mọ̀ sí yóò mọ̀ sí ìrìnṣẹ́ yóò mọ̀ sí ìrìnṣẹ́ gbogbo ẹgbẹ́rẹ̀ ṣe ra ní hapù yóò gbàgbẹ́ ẹni kí mú ìbíṣì èèyàn wá ní mọ̀ ká kùrán kí ẹ̀nà wà lábẹ́ ìṣọ́ ọlọ́run ọpọlọ tí ìyàwó ṣùgbọ́n òbí tó bá gbé náà ní kùrán wọn náà ní ìmẹ̀ wọn náà ní ẹ̀sìn yóò lápa lára àwọn ọmọ àbítọ́lọ̀ kákàtọ̀ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀sọ́ náà látọ̀dá ara ìlú aṣọ́lù ìmọ̀tàwà àṣẹ́rú bí kristi òbí àìráàyè wọn ìmọ̀ kó láwọn ọmọ débi wípé ọmọ náà ò gbélé tí ẹ bá ní kọ́mọ gbélé tàná tó sì nílé bàbá àtìyá náà sì lé yí ìbìtì káwọn ẹ̀rọ jáde tọ́ba ti jáde wọ́n rà àwọn ẹni tó gbà wọn àwọn ẹni burúkú wọ́n sì kọ́ wọn ní ìmọ̀kúkọ̀ọ́

àwọn èèyàn yà wọ́n ṣàìmọ̀ kan nípa ìtànpè ní the concept of education àwọn èèyàn mọ́ ìtànpè ní education kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìtọ́kàwé àwọn èèyàn nígbà àwọn ìtànpè ní education òun náà nígbó by all means ọmọ sáà gbọdọ̀ university every course kó sá lọ sí náà education ó jẹ́ ẹni mọ́ ń bá àwọn oníjẹ́ púpọ̀ láwùjọ a sì ń kọ́ sí àwọn ṣe ẹ̀rí education education fẹ́ ó kẹnu jù nígbà fún ìwé education ó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ọpọlọ lérí ìmọ̀ èyí tí ọlọ́run ọba ní kọ́ rọ ọmọ kọ̀ọ̀kan lọ́rùn ọmọ mi ń bẹ fkc nǹkan báyìí lọ́rọ̀ lọ nǹkan báyìí ní máa ń rọ̀ lọ́rùn láti ṣe ó sì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀fì education rẹ̀ títà kà ní nǹkan yìí fún ní education yẹn pẹ̀lú àníyàn pé with this education o lè dá dúró láti sọ di oúnjẹ fún ọ bákan náà bóò ni o ṣe fẹ́ jẹ́ ní ire láwùjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ká kọ̀nsídà nọ̀sílẹ̀ ọmọ yẹn torí pé níbi education wọ́n ń pe abala kan ní ilmu nọ́ọ̀sì tẹ́lifà educational psychology agbúrò wípé ọmọ yìí ọ̀dà rẹ̀ mọ́tò kú ọmọ mi ò ní ìkọlọ yunifásitì pólì lọ́yẹ̀ kó lọ àbí kó lọ sí technical school bẹ̀rẹ̀ ẹ̀sọ̀ náà bẹ̀rẹ̀ bá ní ọlọ́dún yunifásitì kọlọ sí kọ́ọ̀sì kan ọkọ̀ lọ sí àtọ́lọ sí ṣùgbọ́n ẹ̀rọ gbogbo ọlọ́mọdé yóò yọ bàjẹ́ kọmọ àlọ́ yunifásitì olóògbé ní ọwọ́ òun mọ́ technical education ọmọ ní ìfẹ́ ní iṣẹ́ ọwọ́ education yẹn tọ́lọ̀ ọmọ mi ń bẹ òun òjíṣẹ́ òun ni ẹ̀sùn òun ṣíṣe kọlọ̀ tí ó lè máa nílá pàdé ẹwà ní kọlọ̀ máa ṣe mẹkáníkẹ́ ní náà yọ́ padà ní dé ìfún ẹ padà ní pé yóò tún lọ máa kọ́ bọ́lí ń ta ẹ̀wà àti ráìsì ṣe kẹ̀ yọ́ bá ọ̀fẹ́ sínú ilé so mo bí gbúdọ̀ gbìyànjú láti lè understand the concept of education káàkiri mọ́ fọmọ wọ́mọ ìtọ́mọ ilé ìṣe ọmọ mi lè má ìkàmà ṣe mẹ́sìn méjì ó ṣe lọ méjì ó ṣe engineering ṣé wọ́n lọ là kalẹ̀ sọ ọmọ ẹ̀bùn tó lọ fún àwọn ọmọ èyí tó jẹ́ kókó jù oníkà fún wọn ní mẹ́sìn ìbẹ̀rù ọlọ lẹ́yìn èyí àwọn ọmọ kíè sí agbègbè ẹ̀bùn tó lọ fún wọn àwọn àgbékan mọ̀ wípé gbogbo ẹ̀kọ́ tó èèyàn bá kọ́ bóò èèyàn ti ní sọ́dún owó lọ́nà halal tí èèyàn fi ní jẹ nǹkan tó jẹ́ àwọn ọmọ ṣùgbọ́n látara pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé àgbàgbọ́ iye gbẹ́gbẹ̀lú education náà ní máa fà tó bí ó lọ máa ra èsì ìdánwò wọ́n lọ bọ́mọ ṣe jam wọ́n lọ bá ṣe gbọwọ́rú kó sàlẹ̀wọ̀ university tó bá university àti tán kọ́mbìlì yìí ẹni tó náwó lérí tí ò ní sọlẹ́ tó túnmọ̀ sí pé abalẹ̀ lẹ́yìn náà aburú tó pọ̀wà bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin máa ló gbé lọ wọn bá wọn sùn wọn lálà sí wọn bẹ̀rẹ̀ bàbá ló fọwọ́ sí ọ̀sán owó ò bá sùn ọ̀sán ojú san gbogbo ẹ̀fún wọn bẹ̀ nígbà tí ọba tó dé wọn ni ọmọ yẹn ó try their English as master náà ní ló kù ah láti gbogbo ẹgbẹ́ kò tún ní English ẹ̀yẹ tó bá tún ti rẹ́ sí ẹ̀ ẹ̀tún mú wa kò lè ní English lẹ́gbàgbọ́ mọ́ wá lọ́wọ́ wa ẹ̀wọ̀n àdẹ́wò àwùjọ wo àwọn dáadáa ń bẹ́ẹ̀ sì ni ọmọdé ń dáàmù lé lórí nǹkan ìgbẹ́ tó lè ṣe tọ́lọ̀ ti fi yẹn ilé ìwọ́pọ̀ láwùjọ àwọn mùsùlùmí púpọ̀ látara ìmọ̀ ìtàfarawé bákan náà الاختلاف بين الزوجين في فهم الدين والمقصد في التربية tí ròyìn ọkọ àtìyàwó ìdájọ́ papọ̀ tí ẹ̀dájọ́ yọ ní àfọkànsùn kan náà ó máa fẹ́ tí ọmọ bàbá wù síbí ọ̀tọ̀ ní tíyàwó wù sí ó ní pé tó bá ń kọ́ lajú bí

òun ni àwọn nǹkan tí ó sábà ń mọ́ nílá pa èyí pa àìní ìdílé tó kún lórí orílẹ̀ ọmọ nípa rí kí wá ní àìmójútọ́mọ àìnáání orílẹ̀ ọmọ ìrìbáwo ló máa ń fà láwùjọ wa àkọ́kọ́ pàápàá jùlọ láwùjọ àwa mùsùlùmí ẹ̀rì àwa mùsùlùmí là ń sọ̀rọ̀ àkọ́kọ́ kẹsàrọ̀tù adájí ìkọ̀kọ̀tẹ́lì ìjàwá ìpínlẹ̀ àbúnáyé mùsùlùmí wọ́n bá sọ pé àwọn wo ni ọ̀daràn ọmọ mùsùlùmí ní ọ̀pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ẹwọ́n tó ti wọ́ wá láti tẹ̀lé ọmọ mùsùlùmí ní northern part of the country ẹ mọ̀ rí oríṣiríṣi láti bí àlùmọ́jì ní orí ọmọ tó ṣe wípé kò ní àánú bàbá àtìyá ọkùnrin yóò ti di ọmọ tó ṣe wípé tó bá dalẹ́ bá fẹ́ sùn ẹsẹ̀ tẹ̀lẹ́ ní oṣù sí òjò pa èyí tó bá lè fún òkú èyí tó lọ bá lóyè lóyè ojú ló ti di ìwé ìlú lè gbẹ̀mí èèyàn torí pé ẹ̀mí ò ní sálù lọ́dọ̀rẹ̀ kọ̀dẹ̀ ní àfọkànsó pé mo fẹ́ jẹ́ ìkàbá ìlàyé sólè tó túmọ̀ sí pé ẹ̀ẹ́kàtà rí ẹ̀ẹ́ nígbà àgbóbára àwọn olóògbé jù náà bẹ̀rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá rí wípé òun láfọkànsún dáadáa lọ́jọ́ ọ̀la bóun lè yẹ̀yàn rí kò ní fẹ̀mí rẹ̀ lákàtì bẹ́ẹ̀ sì ni ẹ̀lú ẹlú ní yóò ní túnmọ̀ níwájú ṣùgbọ́n ẹni tó yí wípé òun ọ̀pá bílẹ̀ kúlẹ̀ ó lè kó fún àgbẹ̀nsìn nínú ìwúlò lọ́nà tó ń gbà rẹ̀ àkọ́gbé gbogbo wọn ṣùgbọ́n àwọn nǹkan yẹn wọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni ó lé pé àwùjọ Nàìjíríà làmìsọ̀ bá a ti mú ti náà àmì ìsáwùjọ ìjí ò padà máa ṣẹlẹ̀ wípé àwọn tí wọ́n jọ dáràn wọ́n máa pọ̀ nínú àwọn ọmọ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì kẹsìtìrátù adájọ́ ìmìjì náà wọlé bàtọ̀ yìí òǹkà àwọn tí wọ́n yóò pè tí wọ́n ní lẹ́kọ̀ọ́ tí wọ́n ní lẹ́kọ̀ọ́ tí wọ́n ní wọ́n educated yóò máa pọ̀ láàrin àwọn ọmọ mùsùlùmí wọlé bàtọ̀ yìí àtàwọn tí wọ́n níṣẹ́ wọ́n máa wọ́pọ̀ látara pé ìdílé mùsùlùmí kò jú mo sì tọ́ bákanáà adamu sọ̀lá ìyẹ́ abúná ilẹ̀ mùsùlùmí fi mọ̀wáàkì bí islamic village tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa abẹ́ túlù ṣe abẹ́ tó ayé ṣe abẹ́ di ipò tó ní ìtumọ̀ mú ẹ̀ ní inú wọn bẹ́ẹ̀ torí tí ẹ̀sìn ọmọ tán ẹ̀dà àwùjọ mi ẹ̀mọ̀ ìlú mi lẹ́mọ̀ gbogbo àà ah, ìlú ìsìláàmù ní ìlú ìsìláàmù ní ẹ̀dẹ̀ rẹ̀ ìlú ìsìláàmù àwọn mùsùlùmí wà gbà wọ́n máa jẹ́ mùsùlùmí ló kọ láàyè sọ lúùn wọn ní kíọ̀n láyé tó mú wọn ní báwẹ̀ ṣùgbọ́n orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tá bá ń pè láwọn ìlú ìpìlẹ̀ ìsìláàmù ó kọ lókù òun kọ lókù olùkálùkù lórí tó jẹ níparí kẹsìtàràtù rí dá wọ̀lùdáńdàkọ̀ ẹ̀ẹ́kà máa gbọ́ wíwé àbúláì kan olùdó ìsìláàmù lẹ́nu olùbẹ̀rẹ̀ sí ẹ̀ẹ́kà máa gbọ́ léra léra léra àti bẹ́ẹ̀lì rí máa tẹ̀sì ṣùgbọ́n pàlàpàlà ní òmàṣe pàlàpàlà ìdí ó lè máa sọ pálùpá ló pé ó lè máa sọ pé orí ní jẹta òun àtọ́lọ́wọ̀n àtọ́jẹ méjì nígbà tó effect consequence àìmójútó ìdílé mùsùlùmí ó bẹ̀rẹ̀ náà làwọn náà ń láwùjọ àbí aláṣọ́nà wàtàlá kó mẹ́sẹ̀ lọ mójútó ìdílé wa olúkálùkù wa náà ká gbìyànjú bàbá ṣe lágbára tó àbábá ṣe lágbára mọ́ àbí aláṣọ́nà wàtàlá ilé ìgbà orí kọ́lọ́n kó ṣe ní àwùjáde dáadáa fún wa kó má ṣe ní àwùjáde lè wà lẹ́yìn وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته